الله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته onídìí sí ọjọ́ kejìlá رجب oṣù rajab hijra fourteen forty one nínú oṣù kẹta miladi two thousand and twenty mọ́tíláṣí ńlá gbogbo mọ́ sọ níbí a máa bára wa sọ̀rọ̀ lónìí nígbà kankan eléyìí tó jẹ́ kò ṣe é má fọ́ọ̀mù èèyàn ti ń bẹ láyé tí ò ti kù òun náà ni ọ̀rẹ́ àti màá ike bọ́lọ̀ ti ṣe dá wa ó dá wa lẹ́dàá kan ni tó ṣe pé kò lè máa dá sẹ̀mí òun bùkátà èèyàn míì nínú sẹ̀mí rẹ lọ́nà kan àbọ̀nà mi kódà èèyàn lówó kó lọ́lá kó nípò kó sì máa fi hàn fún òun bùkátà nìkan kan tó òun ti rọrọ̀ tó a rí i pé irọ́ lásán iná nírú ọ̀rọ̀ bẹ́ẹ̀ máa já sí kò sí bẹ́yẹn ti sin wà láyé kò sí irú kò téèyàn lé ní kò sí irú ọlá tó lè wà fún yàn owó yìí owó èèyàn ní èèyàn sì máa wà ń pọ̀ pé tó ń bu kàtà ẹlòmíì náà ni. الناس للناس من بدو ومن حضر بعض لبعض وإن لم يشعروا خدم. wọ́n ní apá kan ní àwọn èèyàn wà fáwọn ni o kò bá jẹ́ pé ìgboro ló ń gbé àbí ahéreko ni wọ́n wà apá kan wọn yóò máa ṣerú sí pápá míì ni kódà kó ṣe pé wọn ò fura tura làwọn lárúbáwá pa lówe wọn ni al-insanu madaniyyun bi irú ẹ̀dá tó lọ ń dá yẹn láti pèlè rẹ̀ ọ̀dà ẹlẹ́dàá tó ṣe é gbé kò lè dá sí ni ẹ̀dá tí ń ka tẹ̀ lómìn ni ẹlòmíì táwọn bùkátà yẹ àwọn náà làwọn ẹni tó ṣe é gbé lọ́pọ̀lọpọ̀ ọgbà nínú ìgbésí ayé a máa rí ọ pẹ̀lú rẹ gbogbo ibi tó ń bá ń lọ gbogbo ibi tó bá wà wọ́n máa bẹ pẹ̀lú rẹ ní ìgbà tí nǹkan dáa wọ́n wà pẹ̀lú rẹ nígbà tó kù káàtó lọ́pọ̀lọpọ̀ ọgbà wọ́n máa ṣe àfihàn pé àwọn ni tiẹ̀ láì ránṣẹ́ sí wọn wọ́n ti dé láì ránni pé wọ́n wọ́n ti yọ nítorí kíni àwọn lọ́rẹ́ rẹ̀ ọ̀rẹ́ ọmọ ìṣàfihàn pọ̀ rẹ̀ ló ń jẹ́ sẹ́lómìn nígbà míì látàrí mímọ bá káńkó àríkí wọn jọ ọmọ wẹ̀wù kan náà bàtà kan náà agogo kan náà irú òkèlà kan náà kọ́lá ní ìgbà tí ọ̀rẹ́ bá dójú ẹ̀ àríkí ọ̀pọ̀lọpọ̀ nínú wa wọ́n máa ra ilẹ̀ sẹ́gbẹ̀ẹ́ ara wọn wọ́n jọ kọ́lé tira wọn tó bá jẹ́ méjì wọ́n á máa pè wọ́n lọ́rẹ̀ẹ́ méjì tó bá jẹ́ mẹ́ta wọ́n á pè wọ́n lọ́rẹ̀ẹ́ mẹ́ta ọ̀rẹ́ mẹ́rin ọ̀rẹ́ márùn-ún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní ìgbà tí wọ́n bá kọ́ létira wọn akramakumullah lábẹ́ àgbọ́yé ẹ̀sìn islam ni wọ́n ń pè lọ́rẹ̀ ta ni wọ́n ń pè lọ́rẹ̀ lábẹ́ àgbọ́yé ẹ̀sìn islam ẹni tí wọ́n ń pè lọ́rẹ̀ òun náà lẹni tó ṣe wípé ọkàn tèèyàn àti tiẹ̀ ọjọ́ pàdé nípa pé à ń dìjọ́ nífẹ̀ẹ́ ara wa tọ́ba wa lọ ṣẹlẹ̀ wípé kíní kejì ẹni tá a láǹdọ́ sọ̀rọ̀ yìí irun tá à ń wí jáde pa nífẹ̀ẹ́ ara wa irú rẹ̀ náà bá tún ráyè jókòó nínú ọkàn wa wọ́n sọ pé ọ̀rẹ́ làwọn méjèèjì jẹ́ǹpẹ̀ lọ́rẹ̀ nù nínú àgbọ́yé tẹ̀sí Islam èèyàn méjì ń ṣàfihàn pé àwọn fẹ́ràn ara wọn ìfẹ́ tí wọ́n wá láwọn ní tira wọn tá à ń rí lójú ayé wọn ó tún dénú ẹ̀mí wọn ó dénú ọkàn wọn á pé ọ̀rẹ́ làwọn méjèèjì ẹtí wọn ẹ̀sìn Islam ó sì wá lójú kòkòrò kájẹ́ ni tó ṣe é pín àmọ́ báwọn èèyàn ṣe àní jẹ́ ọ̀dánìkànsáyé a máa bá àwọn èèyàn lò pọ̀ àní jẹ́ ọ̀dánìkàgbé a máa náwó ọ̀fẹ́ sáwọn èèyàn àní jẹ́ ẹni tí wọ́n kónkó dabele a wá káwọn èèyàn súnmọ́ wa àní máa ráwọn èèyàn sá torí ẹ̀ iná ni wọ́n ti fi anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam léèrè níta bá ń bá àwọn èèyàn ṣe ṣùgbọ́n tó ti pa àwọn ẹni tá à ń bá ṣe ìnira ni wọ́n fi ń kojú wa ṣé ká sì máa bá wọn sí kí wọ́n máa ní wá lára ni àbí ká kúkú kára ró kúrò lọ́dọ̀ wọn kí wọ́n má bàa ní wá lára ànábì ni ẹ máa bá wọn sí gbọ́fẹ́ kó ṣe pé wọ́n máa ní yín lára ó ju kẹ́ ẹ máa dá wà lọ. torí ẹ ẹsìn tí wọ́n ẹ̀sìn Islam ó sì wá lójú kòkòrò pé ká máa bá àwọn èèyàn ṣọ̀rẹ́ pàápàá jùlọ àwọn mùsùlùmí nítorí mùsùlùmí òun náà ní tiẹ̀ tó bá mú mùsùlùmí lọ́rẹ̀ ta lọ́ba tó mú lọ́rẹ̀ àwọn mùsùlùmí yìí báyìí àwọn ní islam ti wá lójú kòkòrò pé ká mú lọ́rẹ̀ tẹ̀mẹ́sì wo àwọn ayé alukur'an àtàwọn àdìsí anabi muhammed sallallahu alayhi wa sallam àríkè ìbánidọ́rẹ̀ lè ti islam pépè lọ sídìí rẹ̀ ó máa ń sábà ń pè ní al-ukhuwwatu fillah ìjọ máa ṣe ọmọ ìyá nídìí ẹ̀sìn ọlọ́run ìmáa ṣe ọmọ ìyá nídìí ẹ̀sìn ọlọ́run yìí òun náà ni mímọ abára ẹni sọ̀rẹ́ kíkí ká má bàa rìn dìtẹ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá wọn nígbà tí ń sọ̀rọ̀ nínú Suratul Nur àyà kọkànléní ọgọ́ta ọlọ́run ọba sọ̀rọ̀ bí o ti ṣe burú ká jẹun nílé bàbá wa nílé àwọn àyà wa àwọn ọmọ wa nílé àwọn ọmọ ìyá wa nílé àwọn àbátan wa nílé àwọn àyíká wa ọlọ́run wa sọ títí títí tí wọn ni ó sọ di kíkùn bákan náà kò sí tó burú pé kẹ́ jẹun nílé àwọn ọ̀rẹ́ yín eléyìí fi hàn pé ẹ̀sìn Islam kò pé ká mọ́ bára ẹni ṣọ̀rẹ́ kò sì pé ìbára ẹni ṣọ̀rẹ́ aburú ni ìdí ni tọ́lọ́ ẹlẹ́dàá sọ kò sí tó burú nù pé kẹ́ jẹun nílé àwọn ọ̀rẹ́ yín Al-Hasan Al-Basri rahimahullah ó darí wálé lọ́jọ́ kan wíwọ ijó wọlé lọ́ba bá àwọn èèyàn púpọ̀ nínú àwọn ọ̀rẹ́ rẹ̀ nínú rí wọ́n ti náwó sábẹ́ ibùsùn rẹ̀ wọ́n náwó gbé oúnjẹ tó wà ń bẹ̀ oníkálukú wọn wọ́n sì ń jẹ láàrin ara wọn gbàtọ́ wọn wọlé torí ti ń ṣẹlẹ̀ kọba ló jẹ kọba jẹ níṣẹ́ ni wọ́n retí rẹ́rìn músẹ́ ni wọ́n sọ lẹ́nu rẹ̀ yìí pé hakadha kana alqawm hakadha kana al-qawmu yaf'alun bẹ́ẹ̀ làwọn ẹni tá a wí bẹ́ẹ̀ làwọn ti máa ṣe ìyá àwọn sàhábà nàbẹ̀ wa Muhammad sallallahu alayhi wa sallam nàbà délé ọ̀rẹ́ wọn nígbà bá bá ń bẹ̀ ló ń jẹ wọn a máa jẹ tìfẹ́tìfẹ́ wọn a máa jẹ tìdùnnú tìdùnnú wọn yìí sáá fún nǹkan tí ọ̀rẹ́ wọn bá ní wọn máa lò ó fìgbà tó ṣe pé tiwọn ni ọ̀rẹ́ wọn ní èsì bínú sí wọn pé sèmi ni mo fún yín ní yọ̀ǹda kẹ́ ẹ máa jẹ mí lóúnjẹ subhanallah hakadha kana alqawm yaf'alun báyìí làwọn sàhábà báyìí ni wọ́n ṣe máa ṣe bó tilẹ̀ jẹ́ pé àwọn olùmọ̀ nípa ṣẹ̀ríyà ìyapa ń bẹ láàrin wọn nípa pé sáà náà kẹ́lẹ́ máa wọlé ọ̀rẹ́ wa bẹ́ẹ̀ ká máa kó oúnjẹ jẹ ká máa pé hakadha kana alqawm yaf'alun bẹ́ẹ̀ làwọn sàhábà máa ṣe sáà kẹ́lẹ́ mi ọ̀ sọ fún ọ pé táwa ni sàhábà nù wa tí wọ́n tó ń kó mi lóúnjẹ jẹ ni abẹ́mi tó kó ló ń jẹjẹ torí ẹ̀ nìyá pàṣẹ wà láàrin àwọn al-fuqaha akramakumullah ẹ̀sìn wọn ẹ̀sìn islam ó pàkíyèsí wa lọ sí ti yí pé àwọn ẹni rí àwọn ẹni dáadáa àwọn tó máa ń tẹ̀lé tọ́lọ́ àwọn tó máa ń tẹ̀lé tànàbí Muhammad sallallahu alayhi wa sallam òun ló yẹ kí wàá mùsùlùmí kò mú lọ́rẹ̀ òun kankan ló yẹ kọjọ́ rẹ̀ rẹ̀. wọ́n fa àwọn òbí rẹ̀ wàhálà wọ́n fa àwọn mọ̀lẹ́bí rẹ̀ ní wàhálà nípa atalọ̀ ń bá nítorí pé ọ̀rẹ́ ó máa ń kó bọ́ púpọ̀ ọ̀rẹ́ a máa lapa lára ọ̀rẹ́ púpọ̀ tó bá jẹ́ pé àwọn ẹni rí àwọn ẹni dáadáa lọ́ba ń bá inú àwọn mọ̀lẹ́bí rẹ̀ àwọn òbí rẹ̀ àwọn àbátan nítorí pé tó ṣe yẹn nǹkan àdùnnú ni aburú ò sì ní tara rẹ̀ kò ní tara rẹ̀ ṣẹlẹ̀ ìsìláàmù ni ẹ ṣọ́ra ẹ mẹ́jọ jẹ́ pé àwọn ẹni bú àwọn lẹ ń bá ṣe ẹ mẹ́jọ jẹ́ àwọn ẹni rà dáadáa àwọn lẹ ń bá rìn torí ẹ̀ wọ́n ti sọ wọ́n ní tá a bá fẹ́ ma sí ìyẹn rí lẹ́nìkan àbí ìyẹn abúlé ẹ ra yín lẹ́nu ta ni ń bá rìn ní kẹwàá. ta lọ́rẹ́ rẹ̀ nítorí pé látàrọ rẹ̀ àtìrí a máa tú àwọn olùmọ́ni alẹ́ lọ́rọ̀ ìlà tẹ́sán wọ́sẹ̀ ànkọ́rì ni tó ń tó na bẹ́ẹ̀ lọ́mọ ni فإن القرين بالمقارن يقتدي فإن كان ذا شر فجانبه سرعة وإن كان ذا ni wọ́n تهتدي إذا قلت لقوم فصاحب خيارهم ولا تسحب الأرض فتردى مع الردي واني ما بيلي نقيا باوني لا بجالي تاني جا جالي أبني بو ولا ليري نقو بيلي نقال رواية كاني وأبصر قرينه وريري نقوه فإن القرين بالمقارن يقتدي nínú riwaayà kan tí wọn gbà wá nípa ewu yìí fakulu kọrìnì bilmuqarani yaqtadi torí gbogbo ọ̀rẹ́ láyé ẹni tí bá ń bá rìn ló máa ń wò kọ sí gbogbo èèyàn láyé ẹni tí ń bá rìn ló máa ń wò kọ sí ọkọ yòórù ala ashaa'iha taqa irú ẹyẹ lẹyẹ wọ́tọ̀ wọ́n ní fa nǹkan rẹ̀ ṣẹ́rìn fẹ̀jẹ̀lì bùsọ̀rọ̀ àjẹn tó bá jẹ́ pé àwọn ẹni kú ilẹ̀ yẹn bá ń bá lù tètè jìnnà sólúwa lù torí pé ní tí bá ń bẹ́ẹ̀ lè bú òyìn kò síbò náà sì lè jẹ́ ìyàn rẹ̀ wọ́n nǹkan rẹ̀ dà ọ̀kọ́yẹ̀rẹ̀ fọ̀kọ̀ọ̀rẹ́ nù tẹ̀sẹ́dì tó bá jẹ́ pé àwọn ẹni rẹ̀ ló bá ń bá lù wọn náà bá lò tó bá bá lò wàá padà dẹni tó má nà ìdàkúntò fi kọ́ omi tó máa ń bẹ láàrin àwọn èèyàn kan fàfà ìkìlọ̀rọ̀ àwọn ẹni rí nínú wọn ni kò máa bá rìn àwọn ẹni rí nínú wọn ni kò mú lọ́rẹ̀ o àwọn ẹni rí nínú wọn ni kò mú lẹ́yìn rẹ o wala tashabil arda mo lè bá ẹni bóyì èèyàn jáde jáde wọ́n ti di ọjọ́ pọ̀ lọ́ọ́ máa fataruda màcárọd kí wọn náà má bàa dènyàn rádaràda pẹlẹ ní ibú bẹ́ẹ̀ ní ibú tẹ jẹ ní ibú tó jẹ ní rádaràda kí wọn náà má bàa dènyàn rádaràda. wọn ni láti sábẹ kẹsìlẹ́nà fi xaalẹ́ sihi òròjú èèyàn òní mẹlẹ́ èèyàn aláìsẹ́ kan sí èèyàn wájà ọjọ́ kó náà má bá sí lórí gbogbo wa burúkú ọwọ́ rẹ o kàmsáàlù بفساد آخر يفسد أي ما يفسد إني مبادئ لا تري أني بو تون بان لا تري إبادئ أني بادئ تون بان أني رلي ما بادئ عدو البليد إلى الجليد إلى الجليد سريعة كالجمر يوضع في الرماد فيخمد واني ọwọ́ tí tó ti bàjẹ́ bí máa ba tí ó bàjẹ́ jẹ́ ìmọ̀ ya gidigidi nítorí tá a bá ní àgbàdo ẹgbẹ̀rún tí ò ti yọ kòkòrò táwọn amúkà tó ní kòkòrò tá a bá sọ sí ẹ̀yẹn sá padà wá lọ́la ẹ má jẹ́ ọpẹ́ kí ẹ̀wọ̀n tí ó tẹ̀lẹ̀ dé adúrú àgbàdo tó wà lẹ̀ látàrí àgbàdo ẹ̀rọ hóró kan ẹ̀rí tí àwọn kòkòrò ti bo gbogbo àgbàdo tó bá sì jẹ́ pé aba fi nọ́mbà wò ní ìṣe kí igba àgbàdo kó tún tó ti fẹ́ bàjẹ́ sí ṣùgbọ́n kì í bẹ́ẹ̀ ẹ̀rí pé kan tó ti bàjẹ́ oní ọba ìgbàjẹ́ bẹ́ẹ̀ làwọn ọmọ níṣẹ́ kan bá ọmọ mẹ́wàá ọ̀dá ẹ̀rí pé ọmọ mẹ́wàá sí wọ́n tẹ̀ tètè rélé yìí ọmọ mẹ́wàá ńlọ́dà ọmọ kan ní ọ̀dà ẹ̀rí pa ọmọ kan tí ọ̀dà wọn ìrọ̀rùn yóò fi ba àwọn mẹ́wàá wà jẹ́ ẹ̀yọ̀ kan tó ìrọ̀rùn yóò fi ba ọmọ wà ló pé a gbọmọ sọ́dọ̀ tá ń tọ́ wọn tá gbọmọ tá ń wọn sọ́dọ̀ dènà sáwọn nítorí pé tí àwọn ọmọ tó wà lọ́dọ̀ wa tí gbogbo wọn bá jọ ọmọ tó gbẹ́kọ̀ tó sì jọ ọmọ tó níbẹ̀rù tó jọ ọmọ tó dínà táwọn àwà burúkú tẹ bá fi ṣe èsì ìyẹn gbà ọmọ ẹyọ kẹtẹ ẹsì gbà ó lè ba ìgbà ọmọ jẹ tó ń bá jẹ gbéwìrì tó dá mu gbó ọmọ tó jẹ ọmọ ranù kò ní pẹ́ kò ní dínà lẹ́rìí ọ̀pọ̀lọpọ̀ náà ọmọ náà ti gbéwìrì ọ̀pọ̀ ẹ̀mọ́ yẹn nu wọn. wọn dà mú gbó ọ̀pọ̀ wọn àwọn náà ti dẹni tí ń sara kan kí ló gbogbo yóò tún sí àwọn èèyàn tó àwọn èèyàn tètè lápá lára ẹni tí ò dáa gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni tí ò bó ń máa tètè tó jẹ lọ́wọ́ pé kan lẹ́nu rí ọ̀dá tó ẹ lọ èkejì wọn á jẹ́ wà á ti ọ̀dà kò tiẹ̀ dá rárá ni kò ní pẹ́ kò ní jìnnà eléyìí tó déyìn yóò kọ aburú wa rẹ̀ yóò kọrin ìtọ́ba ńlẹ́ lónà bàtàdà sí ní hu àwọn ọ̀wà kan tó mọ òkè eléyìí ẹsẹ̀ wà wà yìí torí náà ni rí pé ń tó dé náà ti sẹ́nsẹ́ nu òun náà duplicate tó bẹ́ẹ̀ náà ni tó sì sẹ́ tuntun bá wọlé iṣẹ́ tó ń jẹ́ èèyàn burúkú tí gbogbo ẹni tó sì bá ń lé iṣẹ́ táwọn jẹ́ ní rere ẹ̀rí pé èèyàn burúkú ọ̀nà àti bá gbogbo ẹni tó wà níbi iṣẹ́ jẹ́ kò ní sọ̀rọ̀ fún torí ẹ̀ ló ti jẹ́ pé bí ìwà abú bó ti ṣe máa ń bá ni dókítà bá kò ní yí padà kó dùn kúnná òkúnná ni ó yí padà tó ń lórí èrú ètò túmọ̀ sí pé tí òkúnná tó bá pọ̀ tó bá pọ̀ tó tó àtẹ́lẹwọ́ kan táwọn tó sí èrú síbi kan ẹ̀rí pé gbogbo òkúnná àtẹ́lẹwọ́ kan kò ní sọ èrú síbi kan dògbà bìí jẹ kàkà bẹ́ẹ̀ eérú sí kan tó kéré ìní ó yí òkú náà tẹ́lẹ̀ wọn kàn padà tó náà di eérú gẹ́gẹ́ bíi tiẹ̀ tòbí wàá kú tí máa bá wàá rí jẹnu tẹ́bá dálé sẹ́lẹ̀ tẹ́bá lọ gbọ́ ọmọ burúkú síbi sẹ́ tọ́wọ́ bá àwọn ọmọ rí lẹ́nu sẹ́ ọmọ bùn yóò sì sọ gbogbo ọmọ rí tọ́ bá ń bẹ̀dọ̀ ọmọ bùn gbogbo wọn ó lè jẹ́ pé àwọn ni wọ́n bá yín ni bá yín débi tí ọ̀dà wọ́n èsì jalè tẹ́lẹ̀ tọ́mọ bú bá dé tọkọ wọn bó la ti jalè tí ètè ti hàn ó yẹ ká kọ́ bàbá ìlẹ́kọ̀ọ́ náà owó tó ní ìdí pọ̀jù náà kò lẹ́yàrí ọmọ tí ì jalè àwọn náà bá bẹ̀rẹ̀ sí ní jalè wọ́n sì máa rí gbogbo ẹ̀ lọ nít nígbà tí ẹ̀yin ọba fi fura àfa nǹkan ti bàjẹ́ a bá nítorí pé tẹ̀ bá farabalẹ̀ èèyàn padà di ẹni tó ṣe pé ó pe aburú mára rẹ̀ lẹ́yìn ìgbà tọrọ rẹ̀ ti fẹ́ jásí rere èèyàn padà jásí pé òun lọ́lọ́ kọrùn bọ́jọ́bọ́dì lẹ́yìn ìgbà tọ́lọ̀ wọn bá ti fún ọrùn rẹ̀ lálàáfíà àwọn akọrùn bọ́jọ́bọ́dì tó kù fi tọ́ gbà torí ẹ̀ làwọn olùmọ́ni wọn ń sọ ọkọ ìtàn àwọn òkèlè fẹ́fẹ́ rahman fẹ́ jàálì mẹ́tọ́ àkìlẹ̀ wọn ní jọba mẹ́nìkan lọ́rẹ̀ àbọ̀fẹ́ mẹ́nìkan lálábàárẹ̀ tọ́lọ́ ní kó gbogbo fi mú lọ́rẹ̀ o wọ́n wá àǹfààní ilé ayé o wọ́n wo owó wọ́n wo po wọ́n wo kọ́tara rẹ̀ báyìí à tí yẹn bá ń bọ́ ọmọ báyìí àwọn èèyàn kan wọ́n lè máa pè náà ní dàńtàkì tí yẹn bá ń bọ́ lọ́wọ́ rẹ̀ àwọn olùkọ́ olùsùwòyàn máa tí yẹn bá ń bọ́ lọ́wọ́ àwọn èèyàn ní gbọ́dọ̀ kéré èèyàn máa ọlẹ́ tètè fura nítorí pé àwọn nǹkan tí wọ́n ń wò lọ́fẹ́ tìtorí rẹ̀ múyàn lọ́rẹ̀ yẹn ọ̀pọ̀lọpọ̀ nínú rẹ̀ kìí sábà já sí adùn kẹ́yìn nítorí pé ẹni tó fẹ́ máa bá rìn wọ́n pè yàn lọ́mọ ọba kò sí tàbí ṣùgbọ́n yóò láwọn àwà burúkú kan àwọn àwa ayékáyé kan yóò wà lọ́wọ́ rẹ̀ ka máa ti ayé fàmílẹ́sẹ̀ kí n tutọ́ ọmọ mi ni tí mo ni ìwọ kúmọ ọmọ ni náà bá rẹ yóò bá ikpe pé nítorí fi dayò lójú àwọn òpònú yóò fi gbogbo àtọ̀dọ̀gbọ́n àtàwọn òpònú bẹ́ẹ̀ la ni bá ń bá ó lé tó fi ń gbé kò sí tàbí ṣùgbọ́n ó rí pápákọ̀ ọmọ jẹ́ tiẹ̀ ó bá jẹ́ lọ́wọ́ ẹ rí i pé gbogbo tó wọn máa ṣe agbára èèyàn níka ṣe èèyàn máa tẹ́ ni àpèjúwe kan ni ìsìn ìwádìí ẹ àwọn ọ̀ká jùlù fún tó bá rí five hundred naira tó bá rí fisako ló má kà ká dúpẹ́ fọlọ́ ẹni tó wọn bá rìn owó ń bẹ lápò tí fi ṣẹ̀kẹ̀rẹ̀ tó lọ́wọ́ ní. jáde lọ sí rẹ́sítọ́rántì mẹ́ẹ̀ lọ́nà bá tẹ̀lé ṣe débẹ̀ wọ́n ní sáàbù lóúnjẹ àtàwọn ẹran àtàwọn nǹkan tó jẹ́ ọ̀sán anúgò wọ́n kó gbogbo ẹ̀ wá wọ́n lówó rẹ̀ ó jẹ́ five thousand seven hundred wọ́n náà sì ń bọ̀ lẹ́yìn rẹ̀ tiẹ̀ ni wọ́n náà gbé tiẹ̀ lọ́n ọ̀ọ́dà gbogbo ẹ̀ àfa pàtẹ jẹjẹ òun kàn sanwó tiẹ̀ lọba jáde abẹ́rẹ́ rí nǹkan mẹ́wọ́ àwọn akẹ́ ẹ̀m wa àbí ọ̀gbọ́n mi wa àbí mi náà ni mo bá rí ẹ o sẹ́tẹ̀ mẹ́tẹ̀ ẹ̀ nígbà mo ti lè sẹ́tẹ̀ mẹ́tẹ̀ mi bí wọ́n lọ jẹ àti ọmọ mi lápò náà bá yìí olóúnjẹ sì sọ pé bọ́ọ̀ bá sanwó ńkọ́ kò síbi tó gbà lọ sòmùtàgbára ti ọ̀ka ọlọ dáwọ́lé pẹlẹ ni ẹ rí i pé mọ́tò tiẹ̀ látọ̀ká ó lè tẹ bọ́tì nìkan kí mọ́tò ti bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ mọ́tò tiẹ̀ lẹ́yìn pọ̀ wà ń bẹ̀ tó tún pọ́kọ́pọ́ pété kú ọ lọ síbi tó yẹ kọ́ lọ gbogbo àwọn ẹrú ọlọ́run tó kó sí dààmú ẹ bá rí kí ẹ ti kó gbin náà ẹtì pa ọba sábàtì ọtún dé efi ọdún efi pa gbogbo ará àdúgbò mọ́tò tiẹ̀ tó wọn náà máa ṣèṣe pé kò sírù rẹ ẹ ọ̀ bá wọn lọ́lá rìn ọ̀ bá wọn lọ́lá rìn sọ̀rọ̀ pé ọkàn rẹ lábò tó bẹ́ẹ̀ náà ó tún máa ní ẹ pátá ti sọ̀rọ̀ yẹn àwọn ìyàwó náà gbọ́dọ̀ jọ rẹ̀ ìyàwó rẹ̀ náà padà nítorí pé so ìwọ náà ti mà èlò ni wọ́n fi lẹ̀ two hundred lọ́sẹ̀ àbẹ́ rí nǹkan mẹ́wàá lẹ́gbẹ̀ẹ́ ní ti fi twenty thousand sílẹ̀ lójúmọ́ sọ́jọ́ rẹ̀ ọ̀dà pípa ṣe tẹ́ lọ́sọ̀ rẹ̀ torí ẹ̀ ló ṣe jẹ́ wípé tí ó bá jẹ́ pé tọ́lọ́n là ń bá ń wò tá à ń fi yányàn lọ́rẹ̀ ayé wọ́n dà púpọ̀ kí ló dé tí mo fi mú ọ lọ́rẹ̀ mo rí pọ̀ fẹ́ràn ọ lọ mo rí pọ̀ fẹ́ràn Nabi Muhammad sallallahu alayhi wa alihi wa sallam mo sì máa gbé ìlè bọ́ọ̀rìn kí n patán ní kọtọlọ ìlè bọ́ọ̀rìn kí n kófó tó bá di lọ́la ní dàlùkìyàm torí èèyàn lè báàrù rẹ kí èèyàn jẹ́ pé èèyàn dá ìdàkọ̀ dákẹ́ èèyàn lè báàrù rẹ kí èèyàn jẹ́ pé èèyàn ń takùtọ̀ náà kọ́ máa ìdí tí mo fi mọ ọlọ́rẹ̀ nù sẹ́rù rẹ sì wà láwùjọ wa ọ̀dájú ayọ̀ lè wà lọ́la kò tí ì nítorí pé gbogbo ọ̀rẹ́ tó wà àwọn ọ̀rẹ́ tó wà àwọn ọ̀rẹ́ àǹfààní ọ̀rẹ́ àǹfààní gbọ́ ojí ojí mi ọ̀rẹ́ àǹfààní ẹ dákun kí irúṣẹ́ tiwa náà bá yọ ẹ má gbàgbé wa ó sì ti pè ọ́ lẹ́ẹ̀mejì lẹ́ẹ̀mẹ́ta rí ló tún máa pẹ́ tó ọ̀gá mi o mo ní pẹ̀yì ni o ẹ ó tó tó mẹ́ta o ẹ kí n bèrè àlàáfíà yín lẹ́yìn náà ṣé n kò yọ. so so abẹ́ni tó ti pé ọba ọ̀sánà tó fi ráǹfà nìkan gbà lọ́dọ̀ ẹnìkan wípé ẹ ẹ ń bùkátà ràn lọ́wọ́ wọn abayín bẹ́ẹ̀ nìkan sọ̀rọ̀ gbàtà abayín bá sọ̀rọ̀ ó ti wá gbé five hundred thousand fún ọ a ọ̀dájú kó ti hùn kò sí tó lè ṣe fún ìwúlò abẹ́ẹ̀kọ́ sọ̀rọ̀ ẹ̀ tó àwọn ọ̀rẹ́ ẹni tó bá wá tẹ́tọ́ fi rí sẹ́ à ẹni rẹ ẹni tó jẹ́ pé ńgbà tó lọ fẹ́ sòkú yá rẹ oná gbé mọ́lú wà yóò bá lẹ́fù sẹ́mi pé yóò pè yàn dáadáa rẹ̀ kìí sábà sọ̀rọ̀ ẹ̀tùrọ̀ lọ torí pé ìdíje òbí sí ọ̀rẹ́ torí tọ́lọ̀ láwùjọ tiwa ó náà ní pé ẹ̀sìn gángan ọ̀ká kù ní wọn a máa bọ̀ sọ̀rọ̀ nítorí ẹ̀sìn ok bàbá wa sọ̀rọ̀ ẹ̀ náà torí ẹ̀ àǹfààní wo láti rí sásọ lọ́mọ ni àfi kí ni ẹ̀yà máa wò ó ẹlòmíì níbi tí ò ti sọ̀rọ̀ ẹ̀ lọ máa pé ẹ dákun ìrànlọ́wọ́ kan ló ń wà ìrànlọ́wọ́ kí ni tẹ́lẹ̀ náà ti yé àmì ìyá ìrànlọ́wọ́ kíni rí torí kí sẹ́yìn máa pé ní ìsìn mọ̀ràn ọlọ́wọ́ kó fi màná sábó torí sábó lọ̀lọ̀ mọ̀ràn àbí ràn ọlọ́ mọ̀ràn ọlọ́ <laughs> mọ́tò ńgbà tẹ fẹ́ wọ kọ́nà ọ̀rá ń bẹ̀ ọ̀tà bátìrì ò gbé ẹ dákun bàbá ẹ ràn mí lọ́wọ́ ẹ dé fi bátìrì ti yín kí kíkì gbé bátìrì kíkì ìrànlọ́wọ́ ni àbí ni ah, ẹ dákun tó lọ torí pé bọ́tì mi ẹ̀wù mi já àbí ẹ̀kọ́ ni mo sì ní gbàdẹ́rẹ́ tó ìrànlọ́wọ́ ni àbí ẹ̀sẹ̀ ìrànlọ́wọ́ ìrànlọ́wọ́ ni àmọ́ ní yorùbá rẹ̀ gbogbo eléyìí kìí sọ ìrànlọ́wọ́ táwọn máa ń fẹ́ tọ́ba tí wàá péde yorùbá pé ẹ dákun bàbá ìrànlọ́wọ́ kan ni a fẹ́ béèrè ẹ̀yin náà á béèrè irú ìrànlọ́wọ́ wo kan torí pé ìrànlọ́wọ́ ṣe ké ni alagbalugbu ni ọ̀fẹ́ ah, ah, ìrànlọ́wọ́ <laughs> ẹ wá sọ owó báwo àwọn olówó tà á ah, èmi náà ti máa wá láàrin lọ́gbọ̀ọ́ ẹ̀rọ ètò ẹ̀kọ́ bọ̀ sọ̀rọ̀ nítorí tọ́ lọ ajẹ́pẹ́ dání pọ̀ nǹkan ẹtí lọ kì í ṣe fi sọ̀bi lìlà ìlú lọ nítorí ẹlẹ́ tó àmà ní ìlú lọ nítorí pé káwọn ti dọ́kọ̀ ọkọ tẹ̀fù sọwọ́ sí níbo níjò láwọn àti lọ níjò láti lọ bí ẹnìkan pè láti lù kan ó ní. ẹ dákun ibi táwọn wà ibẹ̀ làwọn boko haram ti sọtẹ́ òun fẹ́ kó wáyé ń wọn mọ bóhó ló wà kó wálé torí pé ìgbà tó ń wálé máa wá dánilẹ́kọ̀ọ́ ìdánilẹ́kọ̀ọ́ <laughs> wá sọ̀rọ̀ náà ni àbí lọ irọ́ lásán nínú ti lọ. túmọ̀ sí pé táwa máa bára wa ṣe ń turọ lọ́ọ̀bì kò fẹ́ sí kódà ẹlòmíì ọ̀sọ̀ fún ìyàwó ẹ̀mí ọ̀sọ̀ fún ike baba alágbádá gbogbo ojoojúmọ́ magiribu magiribu ẹ lè lọ dánilẹ́kọ̀ọ́ ẹ lè lọ dánilẹ́kọ̀ọ́ kí lẹ ti rí gbàrí bí ìdánilẹ́kọ̀ọ́ <laughs> ah mo gbàgbọ́ yẹn mo ń sinmi ọmọ ọdún fẹ́ mo ń tẹ̀lé tàbí ọmọ Muhammad sallallahu alaihi wasallam ẹyin ó dàbí búrẹ́dì subhanallah alazim báwo yẹn ṣe wọ́n wọ́n kẹsì fún kankan irọ́ burúkú lé ayé àjẹ búrẹ́dì àmọ́mí ọ̀fẹ́ ẹ̀ àjẹ kékeré ni ẹ̀ ẹni tó tó gbé búrẹ́dì àtọ́mí ọ̀rẹ́ rẹ lọ àmẹ́sìn ọ̀bọ̀ ọ̀lọ́ ìgbà tó bá ti tọ́jú ọ lọ ẹ̀sìn tọ́lọ̀ ọ bí ọ léèrè ni. ẹ bàrẹ́lẹ́gbẹ́dá tẹ̀ ń jọ́rin ònílàrọ̀ ònílọ́sà ònílàlẹ́ ṣé àkàlí kẹfẹ bẹ̀rẹ̀ ńlá yìí ó ṣe mẹ́wàá olómú mi lọ bí tí mo ti máa gbọ́rọ̀ lọ tí gbèsè ayé mi fi nítumọ̀ sínú ilé ìlà wa ń sọ ẹ èyí ọmọ èyí ti pẹ́ ríran lọ sí sùkúlù èyí ìyàwó èyí ti pẹ́ pààrọ̀ aṣọ sí lọ́rùn ṣé kí ọmọ náà jẹ́ ìwọ́n mi ni. Ah, bí ọ̀rẹ́ kan bá gbẹ̀yìn fún yàrá rẹ̀. nítorí ìgbésí ayé àǹfààní làwọn èèyàn máa kọ́ ọ̀pá ẹ̀ ọ̀lọ́ kọ́ ẹlòmíì ọmọ anyi ẹlòmíì lòdì tí wọ́n ní wọ́n tó ṣe ṣe ọmọ pé bíríkìlì àlèmí náà ni agbọ́ pàǹdọ́ ń pàdé mọ́sálásí ṣe mo sì rí tó ń lé foundation ṣé kò kí ẹsẹ̀ mi lọ́ọ́ ẹ̀kọ́ pé ní ọba máa mú ọ lọ́tà torí pé àǹfààní ilé ayé làwọn máa wò àwọn ewo nítorí wà lọ́dọ̀ ọlọ́run ọ̀bẹ ẹlẹ́dàá wa torí ẹ̀ wọ́n bá fẹ́ mọ́ ẹnìkan lọ́rẹ̀ẹ́ torí tọ́lọ́ọ̀ ní ká ti mú lọ́rẹ̀ ẹ wàá ní kpòfò bọ́jà àǹfààní ilé ayé náà ọlọ́ọ̀lẹ́ mu wa àǹfààní talqiyama kò ní sọnù torí ẹ tọ́fẹ́ rahmani faj'al man tu'akhi wọ́n ní torí tọ́lọ́ ní kẹ́sì mọ́rẹ̀ yín Ibn Abbas radiyallahu anhuma ayé ti bàjẹ́ ti pẹ́ ó ní láti ayé tiwa sẹ́mi pé one thousand four hundred years ago ó ní láti ayé tiwa ló ti jẹ́ pé àwọn èèyàn bára wọn sọ̀rọ̀ ìtura ọlọ́ọ̀ma èèyàn díẹ̀ ní bára wọn sọ̀rọ̀ ìtura ọlọ́ ẹ láti ayé gbà irú ẹ̀ ló ti jẹ́ pé lónìí tá a bára wọn ti ń bára wọn ti ń tura ọlọ́ a èèyàn kàsára sí wọn èèyàn kàsára sí wọn irú rẹ̀ ní máa bẹ irú rẹ̀ ní máa sẹ́kù a ti sọ̀rọ̀ kárí nípa ọ̀kan nínú àwọn aṣíwájú rere wọn ló ti kú tipẹ́tipẹ́tipẹ́tipẹ́ ṣùgbọ́n ẹni tán jọ ń sọ̀rọ̀ ẹni torí ọlọ́run títí tó náà fi kú kúrò láyé ní nítorí lọ́gbọ̀n ọdún ìsì tó máa wá bí àwọn ọmọ rẹ̀ wò àwọn fámìlì rẹ̀ tó fi ilẹ̀ pé sẹ́ẹ̀ bùkátà kankan kí n bá yín mu wá à ọ̀rẹ́ mi ò jẹ́ bẹ́ẹ̀ ọ̀rẹ́ mi ò jẹ́ bẹ́ẹ̀ nítorí pé wọ́n jọ ń sọ̀rọ̀ ẹni torí ọlọ́run tó bá kọ́ rẹ̀ lé ayé ni ẹni tí wọ́n sọ̀rọ̀ ti kí ló tó kù kí n yọ ọ̀sẹ̀ fún bẹ́ẹ̀ ni àmọ́ gbà tí mo bá mọ̀ pé tó ọlọ́ọ̀ ni ọ̀rẹ́ yẹn ò ní tán pẹ̀lú bọ́ọ̀rẹ́ rẹ̀ kú tó wọ́n mọ ọ̀rẹ́ mi màá máa tara rẹ̀ rántí ọ̀rẹ́ mi mọ̀lẹ́bí ọ̀rẹ́ mi màá máa tara rẹ̀ rántí ọ̀rẹ́ mi tó gbogbo tí mo máa ṣe sọ́rọ̀ mi dáadáa ìní rẹ̀ ń torí ló dé yàtọ̀ sí tó bá jẹ́ pé nǹkan lé ayé lásán lọ́ pa wá fún òun ti kú ó ti kú nù kódà bá ọmọ rẹ yọjú sí yàn tí ń kó ọmọ alágbájá òbúrú ọlọ́wọ́ kò rí ti bàbá yìí wọ́n tún gba bíi máa torí pé ntọ́pẹ́ mi àti bàbá rẹ kọ́ ó ti parí àmọ́ tó bá ké torí tọ́ náà ni ọ̀rẹ́ yẹn ìtàn láéláé so ẹ sì máa rí àwọn bàbá wa náà àwọn màmá wa tó máa lọ́ọ̀rẹ́ kàtó ẹ torí tọ́ náà wọ́n ṣe jọ ṣe é

kò sí tàbí ṣùgbọ́n tẹ́nìkan bá ti kú nu ọ̀rẹ́ nǹkan mi. ọ̀dájú ara wọn àmì pé à ń gbẹ́sìn yìí à ń sì ń lò òun náà kí á ṣe àtúnyẹ̀wò àwọn ẹni táwa bá sọ̀rọ̀ ẹni gbogbo àwọn ọ̀rẹ́ wa ká ọjẹ́ torí tọ́lọ̀ ìdùnnú ńlá ni pé èmi pẹ̀lú rẹ àjọ ń pàdé ojoojúmọ́ níbi tá à ń ti gbọ́ ọ̀rọ̀ ọlọ́ọ̀ ẹni tó yẹ kó mú lọ́rẹ̀ ni àjọ wà níbi tá a ti ń gbọ́ nípa àlànà anábì wa Muhammad sallallahu alaihi wasallam ẹni tó yẹ kó mú lọ́rẹ̀ ni ò ní ma rírì irú wọn ó di tọ́ ti dáadáa bá dé sí ọ ó di tọ́ táburú bá ṣẹlẹ̀ sí ọ wọ́n tó dé sí pé àwọn gangan ló ṣẹlẹ̀ sí àìdáa tó ṣẹlẹ̀ sí ọ wọ́n wò pé àwọn gangan ló ṣẹlẹ̀ sí ṣe pè lọ́mọ ìyá lódodo àmọ́ tó bá jẹ́ pé ọ̀rẹ́ tá à ń jọ ń ṣe ọ̀rẹ́ tí ò nítumọ̀ ni ọ̀rẹ́ pé à ń jọ ń ṣiṣẹ́ àwọn ẹni tí ń ta pákó iná lọ̀rẹ́ wa à ń jọ ń ṣiṣẹ́ akóyọyọ lọ́sọ̀ádọ̀ rẹ̀ à ń jọ ń ṣiṣẹ́ fashion designer láti jọ ń ṣe à ń jọ ń ṣiṣẹ́ shoemaker láti dọ̀rẹ́ poultry farmers láti dọ̀rẹ́ taxi drivers láti dọ̀rẹ́ àwọn ọ̀málé àwọn ọ̀kánlé tíṣà association àwọn ẹni tọ́jú pé wọ́n ní tipa tí wọ́n fi ń pé pẹ̀ association àwọn tó ní tírélà ti ń kẹrù ńlọ́ba gbọ́dọ̀ rẹ̀ à ọ̀rẹ́ òfò lásán ọ̀rẹ́ lásán lásán tí ò wúlò ní gbogbo eléyìí àìmọye wọn mọ ọbẹ̀ rẹ̀ kọ́ wọ́n mú ọtí wa hù wọ́n nítorí gbogbo ń dọ́bà ń ṣe ìwọ náà ní lè ọbẹ̀ sìn rẹ mu kọ̀bẹ́ sìn rẹ mu ìwọ náà bá wọn ṣe ni ẹ̀rí orúkọ kúsájọ́ máa ṣe náà fi máa bẹ̀rẹ̀ irú ọ̀rẹ́ ìṣẹ́jọ papọ̀ ṣùgbọ́n gbà tí wọn náà bá ti wọ́ tán tó ti dára gbá ó rí i pé kò ní sọ́nà tó lè gbà jáde má torí ẹ̀ wọ́n lè sọ pé tí a máa wá o ìyá rẹ̀ kú á sì sòkú ẹ̀ gbogbo ẹni tó bá jẹ́ mẹ́mbà aṣọ báyìí láàmú aṣọ ẹgbẹ́jọdá táàbì sòkú ya chairman so nítorí di eléyìí báyìí oníkálukú gbọ́dọ̀ má sọ wọn náà wàá bá wọn má sòkú wọn lù márùn lẹ́gbẹ́ ọ̀pá àwa láti dáwọ́ ẹ̀ mùsùlùmí nìwọ o àgbẹ̀ ìgbẹ́nu Islam àìsòkú o ambos bọ́sí pa àmà pa ehoro àbí màálù wọ́n tún á lọ pa màálù wọ́n tún á sọ pé a lè pa màálù káma wá wọ àwọn èèyàn ara àwọn ọmú àwọn náà wà jọ́nà ṣé táwùtù ní káwọn ọ̀rọ̀ àlẹ́ àbí ọ̀nà rẹ́bù àbá ọ̀nà òtún dáwọ́ rẹ̀ ẹ̀ tún kó gbogbo ẹ̀ náà jọ o nítorí kọ́ mọ́ba di pé ó dé ṣọ́ọ̀pù òkú yẹn wọ́n fi torí ni tó wọ́n wá sí ṣọ́ọ̀pù lọ́jọ́ sátidé wọ́n bá lé ọ ṣọ́ọ̀pù wípé gbogbo ń táwọn ṣe ọ̀bá wọn ṣe wọn gbà kọ́ wájà ìmọ̀ ṣe ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ wọ́n tara bẹ́ẹ̀ wọ́n fẹ̀sìn wọn sílẹ̀ bẹ́ẹ̀ náà ni gbogbo ọ̀rẹ́ tẹ̀ ń bá jọ ṣe lórí pé àjọ dìde ni àjọ dàgbà ládùúgbò ni àjọ lọ primary kan náà ni ẹnu ẹ̀kọ́ṣẹ́ kan náà ni wọ́n ti jọ fi wá sí láti kéékèèké kìí sọ̀rọ̀ tó ní tòmátọ́ lọ títí tí ọba ti jẹ́ torí nítorí tí ọba ti jẹ́ torí ti wà á padà rí ike ìmúni títí ìmúni pàtẹ́ tí rẹ tí ọmọ fi lọ yọ torí pé ọ̀pọ̀lọpọ̀ tó ṣìnà tó sọnù náà àtàrà ni wọn ti máa àtàrà ni ti máa sọnù torí pé ò lè máa dé àkọ́kọ́ abaari yọ lakpala rẹ ẹni tẹ n baari ẹni pé abaari ọmọ lakpala rẹ anyi ẹni lè pẹ ẹsẹ gbégbé sẹkánì ọ̀rẹ́ wa tí o ti tọ fàdúró báyìí kí ló dé a mẹwàá dé òun àti ìyàwó àwọn dàtúkà láàárọ̀ yìí nítorí ọmọbìnrin yẹn jẹ ẹsẹ fún mi ó dùn gan ọlọ́run máa mi lọ́rùn ni ní kó fún pọ́tì ìgbàdí ìgbàmú ọ̀rẹ́ ọ. <laughs> kíta ló ní gbọ́ ní títí gbọ́ ìyá tọ́pẹ́ ni. ẹ lọ́pọ̀ ló ti lé bàbá. orí ibi tẹ́sí tọ́ba lọ dé mi ni yọgbà kí lọ́ba ti ọ̀rẹ́ wa máa lè ní máa lè ní gbogbo àwọn èèyàn ìyá rẹ̀ àgbàbá rẹ̀ kò tẹ́lẹ̀ tẹ́lẹ̀ bẹ̀ láyé ti ń gbà wọn bá ní ah mo ti fagbọn fi kan gọ̀ tó ọ ayẹ kí n fi hàn obìnrin yìí lóòótọ́ ọ̀ ń gbá mi létí ọ̀ ń gbá mi mú èmi ọkọ ẹ ọwọ ẹ ọwọ mo fẹ́ délé káàbọ̀ sẹ́mi pé àbátọ́ tẹ́ bí ọkọ̀ tó nítorí tọ́ọ̀rọ̀ àríbí rẹ̀ ìwọ ò lè bá rẹ̀ ni wọn náà wá di kọ padà sílé ẹm kékeré ẹrù rẹ àti tó tóbi náà ẹ bí mo ṣe dúró yìí máa kó tí o sí tí o ṣe kíni mẹwù kò sí kíni tí o bá ti sọ̀rọ̀ mẹwù máa gba iṣẹ́ ẹ oní ẹtì ó ti yẹ kó mọ̀ pé nǹkan tí ọ̀dà ti mí sí ọkọ̀la yóò bá di pé fẹ́rù jáde gbogbo ètò ọba lè fọ yọ sọmọlẹ tó látàrí pé wọ́n dábàá fún ọ bẹ́ẹ̀ ni má tọ́ sọ pé ọ̀rẹ́ mi tọ́mọ tí mo fi bẹ̀rẹ̀ owó wáyé wọ́n ń tẹ̀rọ ẹ̀rọ ọlọ́gì ẹ̀rọ ọlọ́gì ó lè lòlù fi bẹ̀rẹ̀ rẹ̀ ó ní tírí mílíọ̀nù náírà sórí ní mo ti jẹ gbárùn tán nítòkù lórí igbá mi ò one fifty thousand lọ ló máa sọ fún kí à tó bá jẹ́ pé ọba fẹ́ rìn bẹ́ẹ̀ mi rìn o torí mi mi ò mi ò jó sí kọlọlọ kọlọlọ ọsẹ ń bá káwọn torí ẹ ọ tẹ̀lé wa hmm, àwọn tó máa yé àwọn tó máa yé tó máa bá a ṣe tọ̀ tá a rìn tí gbogbo ẹ fi jọra wọn kó bá ti tẹ̀lé wa lọ bẹ̀fẹ̀ sọ́ọ̀bù àbọ̀ ní lọ torí gbogbo àlọ́ ọmọ aláàkí dára yóò kọ́kọ́ ba gbogbo ẹ̀sìn rẹ̀ jẹ́ wọn náà bá a máa kẹ́ ọ̀rọ̀ akídà àmọ̀kọ́ lélẹ́yìí tírí mílíọ̀nù ó di one fifty thousand ṣé àwọn bàbá rẹ̀ sì ń bẹ tí wọ́n lè dé wọ́n bẹ̀ lọ́wọ́ náà bá di pọ̀ pẹ̀sìn rẹ̀ jù kìí sóògùn lẹ́bàá rí pọ́ bẹ̀rẹ̀ sí sóògùn kìí sẹ́ni tí èsì tọ́lọ́n yọba fi tọ́lọ́n ọbẹ̀ dá wa sílẹ̀ ọ̀rẹ́ ni máa múni sórí ibú bàjẹ́ àbá tí ọ̀rẹ́ bá ń dá ní máa ń lapa lára èèyàn kọjá sọ ọkọjá pé wọ́n sóògùn sí ọ bẹ́ẹ̀ ni wọn ní sẹ́yìn máa ti ń bẹ́ nìkan rìn ọ̀rọ̀ tí máa ń sọ lásán yóò máa lapa lára yín ọ̀rọ̀ tí ẹni sẹ́yìn bá ń rìn bá ń sọ yóò máa lapa lára yín ẹ̀rí pé àwọn obìnrin àwọn obìnrin máa ń sọ́ọ̀dì ọkọ wọn gan ẹ̀rí tó obìnrin bá ti ti gbórí pé wàá yín yí padà níta ìṣe tẹ́lẹ̀ ti bẹ̀rẹ̀ sí ní ṣe níta ìmọ̀ ṣe tẹ́lẹ̀ ti pátì yóò bẹ̀rẹ̀ sí ní fura títa ní ba yín rìn nìyí torí àwọn da kéèyàn fẹ́ yàwó nítorí pé tọ̀pọ̀lọpọ̀ bá fẹ́ àwọn ọba ti sìn náà dúbẹ lórí wọn lọ torí ìwà àtìyàwó rẹ ẹ ti dọpọlọ méjì ìgbà tó wà níwọ nìkan ọpọlọ ẹyọ ni wọ́n sì ní kò sí bó ti ṣe lè lẹtọ àlè kọpọlọ méjì wọ ẹyọ ìyàwó rẹ ọbẹ̀rẹ̀ sí fura oníjì sọ̀rọ̀ yọmọ wúdalẹ̀ ń bá rìn ókè òun ọ̀rẹ́ nìkan pẹ̀lú yín sálẹ̀ máa pè tani máa pè yín gbogbo gbà so yóò ti bẹ̀rẹ̀ sí ní fura pé àwọn eléyìí àwọn ló fẹ́ dàgbé sí ayé yín rú látara ti yín wọ́n tún fẹ́ ba tó lẹ́jẹ̀ torí ẹ bọ́ọ̀lù ẹ̀yin bá ti ń sọ̀rọ̀ lásán yóò máa lapa lára yín ẹ lọ́rẹ̀ kan tẹ́gbẹ́ gbogbo gbólóhùn kan tí wọ́n bá pè lẹ́nu ìpè kọ́ọ̀kùn ẹ̀yin ti jẹ́ ẹni tí ẹnu rẹ̀ má ẹ tí ẹ máa bá ṣe máa àfi ya ọrẹ hàn tẹ́ ẹ bá yà ẹ rí ká ti duplicate rẹ̀ tọ́ba sọ̀rọ̀ kadì àwọn tó ní bá fún ẹ mọ wá lọ sọ́dọ̀ àwọn olórí fún nígbà tí mo tí mo bá wọn pàdé àwọn ẹgbẹ́ ọ̀pọ̀ wọn láti gbà tó ti ń ara ọmọ akó sọ pé àti ah, ah, òní dáa àwọn olórí ibù. wọn tó yẹ kó wọn sófò ọ̀rẹ́ wa wọn já máa sọ̀rọ̀ tó wọn bá rẹ pẹ̀lú eléyìí wọn bá má wà lọ mi má. ẹ̀rí díẹ̀ díẹ̀ wọn náà bá bẹ̀rẹ̀ ọbẹ̀ yìí níṣẹ́ ọpẹ́ pé ah, àbọ̀fẹ́ sófò ni ah, ọbẹ̀ sófò báwo èyí sọ owó ọ̀rọ̀ yìí kékeré ayé máa sọ bẹ́ẹ̀ tó díẹ̀ díẹ̀ díẹ̀ ìyẹn náà ti pé. ọ̀rọ̀ bọ́ọ̀lù ńta máa sọ lásán kìí ṣe pé ẹlẹ́tọ̀ rẹ o. ó rí i pé wọn náà ń gbà wọn náà bẹ̀rẹ̀ sí gbà ọ̀rọ̀ burúkú bẹ̀rẹ̀ sí ní jáde lẹ́nu tiẹ̀ náà. tí bá ń gbọ́rọ̀ dáadáa kìí tètè bí ọ̀rọ̀ burúkú. alukurani láti ti ń pariwo pé àwọn kọ́sítọ́ọ̀mù wọn gba ẹrù rẹ la àbáwọ̀ bàdà ni wọ́n ti gba ẹrù rẹ o lọ́wọ́ adélé ló dorí kodò ló ń ronú ẹnìkan kalọ̀ dọ́dọ̀ àbọ̀ ọ̀daràn kan bẹ́ẹ̀ ti dé ẹ̀ lónà bá ní bọ́ọ̀mù yìí kọ́ máa pè kọ́ máa pè lẹ́ẹ̀mẹ́ẹ̀dógún ìṣẹ́jú kọ̀ọ̀kan pẹ̀lú gọ́ọ̀lù kódà bẹ́ẹ̀ sálámà ti kà á ti dáhùn àìsísẹ kìnìkà ní ìjà kìnìkà ṣe kìnìkà bá a bá wá kan? kìnìkà kìnìkà ṣe kìnìkà kìnìkà ń jọ a bá wá àbí ọ̀rọ̀ burúkú ọ̀rọ̀ ọmọ aráyé lẹnu jọrọ dáadáa lọ eléyìí náà tó a sọ kuraani lẹsọ ẹ kébí èsè wa àti wàá pé orin fújì yẹn tí wọn rọ gbogbo ẹ pọ àwọn ọ̀rọ̀ burúkú àwọn ọ̀rọ̀ rádáadáa tí wọn dà pọ wọn lọ kọ máa rọjú alukur'ani ti mẹ́mi alam nashrah laka sadrak alam nashrah alam nashrah lójúmọ́ yìí so àmọ́rò àwọn orí òkú ẹni tó máa wọ ọ́ ládáadáa tí lóò tún máa dùn ó tún máa wọ bó wọn ti lùlù mẹ́ wọn ló tún máa bẹ́ẹ̀ lù. torí ẹ wọn ní gbogbo ẹni tá à ń bàbá rìn ọ̀rọ̀ ẹnu rẹ̀ lásán yóò máa lápá lára o. bákan náà wọn ní gbogbo ẹni tá à ń bàbá rìn àsáà yóò lápá lára wa ọ̀rẹ́ rẹ ohun lọ̀gá òun ló lówó jù ẹ̀yin márùn ẹ̀ wá ń bá rìn ẹ̀ wá dóde wọ́n gbóúnjẹ fún yín wọ́n tún gbómi sí ẹni tó wá lówó jù lẹ́yìn ń bá rìn tó bá ti wá gbómi yọkàn fọwọ́ sí gbé ni ọmọ gbé lọ ẹni ẹ̀yin mẹ́rin yòókù ọwọ́ ọ̀tún yín lẹ́ẹ̀ gbé lọ sẹ́nu ẹni tó ti yín bá ti ń pàdé pẹ̀lú ẹ̀ lásìkò tó ń kálukú gbómi lọ́wọ́ ojú ọbẹ̀ rẹ̀ sí ní tìǹ kò tí sọ̀rọ̀ tọ́lọ́ ló lówó o kẹ́sẹ̀ pẹ́ mi lówó subhanallah ẹni tó tó ti bẹ̀rẹ̀ sí máa tìǹ pé tọ́ba mọ́yìn lójú dànù pé kíni ọwọ́ ọ̀tún àbí kíni ò lajú tọ́ba dàbí wa bí wa lọ́ba máa ṣe yọọ ma gbé sẹ́nu yọọ ma gbé sẹ́nu lọ́nà ọ̀bà fọwọ́ sí gbé kiri sẹ́nu tọ́ba tó a tọ́ba tó a lọ sọ̀rọ̀ pé sẹ́ẹ̀rì pé ọwọ́ tẹ fi bu ọkà àtọ̀bẹ̀ náà lẹ́ fi gbé kọ́ ọ̀pọ̀ lẹ́yìn ni kọ́pọ̀ mọ̀ dọ̀tí náà ẹ̀ lẹ́kùn ni ẹ̀yin náà bá ah, mo rízìn rẹ̀ hmm, mo rízìn rẹ̀ owó sùlá kí máa fi mú mi lóòótọ́ ẹ̀rì kejì ẹ̀ gbogbo súnlẹ̀ súnlẹ̀ ọwọ́ ọ̀tún láàbì jọ ọwọ́ ọ̀tún láàbì mú mi bó torí àwọn ọ̀rẹ́ tó ń bá rìn kọ́ àṣà tiwọn ni pé kí wọ́n máa lo ọwọ́ sí bẹ́ẹ̀ náà ni ẹ lè báyàn rìn kẹ́ ẹ má padà mú wà ìwà yàn jọra wọn ìwà yàn padà jọra wọn bẹ́ẹ̀ náà ni ẹni tẹ́ ń bá ń bá tó bá jẹ́ rere ní ṣe ẹ pé ẹ̀yin náà ń ṣe rere tó bá jẹ́ aburú ẹ̀yin náà bẹ̀rẹ̀ sí ní sọ aburú ọlọ́run á ń pàkíyèsí wa ká gbìyànjú láti rí i pé àwọn ẹni táwọn ọmọ bá nù àwọn ẹni rẹ ni ẹsẹ àwọn ẹni bú ọlọ́run pàkíyèsí anabi wa muhammed sallallahu alayhi wa alihi wa sallam tẹ́lẹ̀ yìí nítorí pé bàtí islam bẹ̀rẹ̀ títí dòní àwọn ẹni tó gbárùkù ti islam àwọn mẹ̀kúnnù àwọn aláìní àwọn náà ti anabi wa muhammed sallallahu alayhi wa sallam àwọn ni wọ́n súnmọ́ gẹ́gẹ́ ṣe rí títí dòní ẹ rí i pé àwọn tí wọ́n ń ṣe Islam ọ̀pọ̀lọpọ̀ aláìní ni àwọn tó ń lọ́lá àwọn tó ń rí jáde kódà bí wọ́n bí mùsùlùmí ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ ti pa Islam yẹn ti àwọn abẹnugan nínú àwọn Quraysh wọn wá bá nàbẹ wa Muhammad sallallahu alayhi sallam tó ń bá ń fẹ́ràn àwọn náà gbàgbọ́ sórí gbogbo àwọn mẹ̀kúnnù àwọn aláìní tó wà nítòsí rẹ̀ ó lé wọn dànù torí àwọn irú àwọn eléyìí wọn ò lè jẹ́ pé àwọn ni wọ́n ra gbàdí ọ kí lu àwọn máa wá bẹ̀ kójú ọmọ tì wá tọba lè lé wọn dànù àwa àtirú wa àtirú wa àtirú wa àwọn pa wà gbọgbọ anábì náà sì ti fẹ́ gbà nítorí pé kan wà léde lárúbáwá tán ànásù àlẹ́dínì mọ̀lọ́kè ẹ̀sìn tọ́ba àwọn èèyàn bá ń ṣe làwọn mẹ̀kúnnù rẹ̀ ọ̀ máa pàtó ìkọ̀ ilé ìlàbẹ̀nu kan láwùjọ àwọn lọ́lọ́lá nínú ìlú tí wọ́n bá ti lè gba islam èrò tiwa ni kí gbogbo ẹni tó wà láti kálukú náà kọ́ yọ padà gba islam anabi ti fẹ́ gbà ọlọ́ọ̀ni kò gbọ́dọ̀ gbà ọlọ́ọ̀ni wasbir nafsaka ma'a alladhina yad'una rabbahum bilghadati wal'ashiyyi yuriduna wajha wala ta'du 'aynaka 'anhum turidu zinata alhayati ad من أغفلنا قلبه عن ذكرنا واتبع هوى وكان أمره فرطا الله بلدا عن سورة الكهف آية كجد لغم أني وعن النبي صلى الله عليه وسلم ما ريا وما يكون ساو ما ريا وعلى نساء ما قوبا وسما سسورو pẹ̀lú wọn fọ́nra rẹ̀ pẹ̀lú àwọn ẹni tí wọ́n máa ń pe ọlọ́run ọba ẹlẹ́dàá wọn lábẹ́ mẹ́dúmá àti ní gbogbo ìrọ̀wọ́ tó sì jẹ́ pé nítorí tọrọ lọ́dọ̀ ọlọ́run nítorí wọn kà ní ojú ọlọ́run mọ́kòtò rẹ̀ kò lọ́dọ̀ wọn o kí ọlọ́run wá tí ń wá nǹkan lé ayé tẹ̀lé àwọn ẹni a ti mú ọkàn wọn fọ́nú fọ́ra kúrò níbi àti ìsìnrántí ọlọ́run àwọn ẹni tó gbé fẹ́ẹ́nu wọn lókù tí wọ́n ń tẹ̀ tọrọ wọn wá padà dáburú mọ́ wọn lọ́wọ́ mẹ́jọ jẹ́ pé àwọn ọlọ́run máa tẹ̀lé ọlọ́run pàkíyèsí wa nínú àyà yìí pípé wa nàbì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ẹ̀kọ́ tá a kọ́ ọ náà nípa àwọn ẹni rẹ ní kó máa bá sí àwọn èèyàn dáadáa ní kó mú lọ́rẹ̀ẹ́ àwọn èèyàn dáadáa àwọn ẹni rè yìí àwọn náà làwọn ẹni tó mà nípa Ọlọ́run àwọn ẹni tó mà nípa ẹ̀sìn rẹ̀ ti ń ṣe àwọn ẹni tó pẹ̀sìn rẹ̀ jù àwọn ẹni tó pè ìdálé ayé wọlé mẹ́rin àmọ́ wọn ò jẹ́ ní ẹ̀yìn nípa tọ́lọ̀ àwọn ẹni kọ́ máa bá gbogbo ògbà yọjọ́ pààrin wọn lọ wà àwọn ẹni kọ́ wà lọ́tún àtòsí rẹ̀ àwọn ẹni kọ́ fi sàmúgbálẹ́gbẹ̀ẹ́ fúnra rẹ̀ àwa náà lára ẹ̀kọ́ lélẹ̀ fún wa ẹni tí bá ń ṣe tọ́lọ́ ẹni tí bá ń tẹ̀lé tànàbà Muhammad sallallahu alayhi wa sallam àwọn lọ́yẹ̀ ká máa bá sí àwọn ẹni tó jẹ́ pé ẹ̀sìn lọ́jà lọ́dọ̀ tiwọn wọn yìí sẹlẹ́sì àwọn lọ́yẹ̀ ká mú lọ́rẹ̀ gbogbo tó bá wù àwọn èèyàn láti sọ ipa wọn ẹ wọn máa wí ẹni tó fẹ́ fẹnu kọ́ lára wọn ẹ wọn fẹnu kọ́ ọ ẹ má torí ìsọkúsọ tó máa ń sọ nípa arú wọn kọ́ má jẹ́ pé àwọn ẹ̀mbáàsì àwọn gangan ní kẹ́ ẹ máa bá sí ẹ pé tọ́ ọmọ bá wà tó pé àwọn ẹni tí ń sẹ̀sìn ní bá rìn yóò yí àwọn òbí rẹ̀ náà lẹ́nu bí ó sì máa yí padà tí wọn máa yí padà àwọn gbọ́ máa wò wọ́n máa wò ah, kí ló ṣẹlẹ̀ nínú ìgbésí ayé rẹ̀ àwọn tá lọ ń bá rìn ìgbésí ayé rẹ̀ ó yí padà ìmúra rẹ̀ ó yí padà ìbẹ̀rù ọlọ́wọ́ wà fún lọ́nà tó ṣe pé òní fún bàbá rẹ̀ màmá rẹ̀ ní wàhálà sí ma ọ̀pọ̀lọpọ̀ dáadáa ni wọ́n máa ká ma lọ́wọ́ yóò máa jìnnà sí gbogbo aburú àtàìdá. àyà yìí nínú ọlọ́run fi yé wa pé àwọn èèyàn tó wà pé wọ́n yìí sì rántí ọlọ́run wọ́n yìí sì wọ́n yé ṣe siyam ọ̀daràn ni wọ́n wọ iyọ̀ zakat tó bá lówó ọ̀daràn burúkú ni wọ́n tọ́lọ́wọ̀n dámà kankan lójú wọn ẹ má múru wọn lọ́rẹ̀ o ẹ má múru wọn lọ́rẹ̀ o nítorí pé eré kínlájà ń bẹ̀ kùn sí wọ́n bá ti ń jẹ ẹni tí èsì lọ ọ̀rẹ́ yẹn ò ní tètè ẹni tí kì í rántí ọlọ́run ó lè bá sọ̀rọ̀ kọ́rẹ́ yẹn ò tètè nítorí pé nítorí òun fi síwájú tọ́ka kan yàtọ̀ torí ẹ̀ ó fi hàn wá fáwọn ẹni tí máa tẹ̀lé fẹ́nu àwọn ẹni tí tọ́lọ́run ọba ọ̀dọ́ lójú àwọn ẹni tí kì í dín lọ́run kì í ṣerú wọn lọ́yẹ kẹ́ mú lọ́rẹ̀ o ọlọ́run bá nínú Suratul Ma'idah ayà karùn-ún lé ní ọgọ́ta ọlọ́run ọba tún fi ń yé wa ikú kẹ báwọn olùgbàgbọ́ òdodo ṣe kẹ mú wọn lọ́rẹ̀ wọn náà ní tọ́ yẹ yín o ọlọ́run ni wọn mú yẹn tọwọ́ lọ́lọ́ àwọn rasulahu walladhina amanu fa inna hizballahi humul ghalibun ẹnikẹ́ni tó bá mú allah lẹ́ni rẹ̀ tó má nàbì sallallahu alayhi lẹ́ni rẹ̀ tó tó wá mú àwọn olùgbàgbọ́ òdodo lẹ́ni rẹ̀ dájúdájú àwọn ọmọ ẹgbẹ́ ẹni ọlọ́run àwọn náà lẹni tí ó borí àwọn tó bá jẹ́ ọmọ ẹgbẹ́ tọ́lọ́run àwọn ni ó borí ọlọ́run kò sí wa kàn nínú wọn torí ẹ̀ àwọn ọ̀rẹ́ yín ọjọ́ wọn jẹ́ mùsùlùmí gbèsè mùsùlùmí ló kọ́ lásán mùsùlùmí gidi mùsùlùmí tí máa sin lọ ọ̀dájú tá a máa ń serú ọ̀rẹ́ bẹ́ẹ̀ á máa kọ̀ nídìí dáadáa. àti ní àwọn èèyàn onítòǹkà nídìí ìbàjẹ́ tó bá jẹ́ pé àwọn ẹni ọlọ́run lè bá mú lọ́rẹ̀ ọlọ́run lè wa ọkọ̀ fún wa láti jẹ́ ẹni tí wọ́n máa mú àwọn ẹni àná àwọn sọkúsọ àwọn ọ̀daràn ọlọ́run kọ̀ fún wa láti máa wọn lọ́rẹ̀ ọlọ́run lè wa ó fi yé wa nínú ayé àkejì dín من سورة الأنعام وني وإذا رأيت الذين يخوضون في آياتنا فأعرض عنهم حتى يخوضوا في حديث غيره وإما ينسينك الشيطان فلا تقعد بعد الذكرى مع القوم الظالمين ọlọ́run ẹlẹ́dàá ó ní tó o bá o تسيكي àwọn ẹni tó so ike wọ́n máa fẹnu sí àwọn àyà ọlọ́run wọ́n máa ń fẹnu wọn warọ́ nípa alukur'an ìsọkúsọ wọ́n máa sọ nípa ẹ̀sìn ọlọ́run ìfà ẹ̀rẹ́ bàálù ọlọ́run ní kọ́ kọ̀yìn sí wọn má sì wà pẹ̀lú wọn jìnnà sí wọn má darapọ̀ mọ́ lórí ibú hatta yakhudu fi hadithin ghayr má bá wọn sí má darapọ̀ mọ́ wọn má bá wọn ní àjọsọ̀rọ̀ pọ̀ títí tí wọ́n fi mú ẹnu lé ọ̀rọ̀ mi eléyìí tó yàtọ̀ sí mímọ fẹnuwarọ nípa àtọlọ nípa Islam nípa alukur'an nípa anabi wa Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam wa imma yunsiyannaka shaitan ayi maama táṣetán ni bá wà mú ọgbàgbé àtẹ́tà páyì pé ẹ gbọ́dọ̀ máa bá wọn ọ̀daràn jókòó papọ̀ ẹ gbọ́dọ̀ bá wọn ọ̀daràn tó papọ̀ ẹ gbọ́dọ̀ jẹ́ kí nǹkan kan tẹ ẹ̀yin àtàwọn ọ̀daràn kan tí ṣètọ́ni bá mú ọ gbàgbé fala taq'ud ba'da dhikra ma'al qawmi adh-dhalimin lẹ́yìn tó bá ti rántí má jókòó pẹ̀lú àwọn alábòsí. ayé àyè fi hàn wá ipa àwọn ẹni bó àwọn ẹni tí ọ̀ka tọ̀nkún kankan àwọn ẹni tí máa fa ayé alukurani ṣe yẹ̀yẹ́ àwọn mùsùlùmí rọ́ tó pé ẹ̀sìn islam tó ń fẹ́ tara rẹ̀ sóríire. So oná mi kan àwàdà káwàdà lọ́dọ̀ wọn ọlọ́run ni ẹ má bá wọn sí o ẹ má múru wọn lọ́rẹ̀ o nítorí tó bá múru wọn lọ́rẹ̀ kò sí tàbí ṣùgbọ́n ọ̀padà jẹni tí wọ́n ń nítorí pé tó bá ti mú babaláwo lọ́rẹ̀ O náà sọ fún òun sí ọ láǹfààní jọkà torí pé tó bá sọ pé ha mo tẹ̀ burúkú kan lọ́yìn aláburúkú ó tún ní lárú ẹ̀ mọ́ bọ́ọ̀lù ọ̀rẹ́ wa so yóò ti gbé abẹ yóò sọ ní abẹ láwùjọ ó tún lè sọ lábẹ láyà pẹ̀lú gbẹ́rẹ́ tó ń sin fún ọ ó tún lárú ẹ̀ mọ́ lágbára lọ́wọ́ àwọn ẹ̀tọ́ láyé ẹgbọ́n ọ̀bá <laughs> ó sì ní lè má mú lè má mú ọ̀daràn. a'udhu billahi minash shaitani rajim tí èèyàn bá ti bá ẹni tí ọ̀ka tọ́ lọ́wọ́n bá fún sọ̀rọ̀ èyí náà padà dọ̀dà ó lè pé wọ́n rẹ wa mo ṣe nǹkan lẹ́nu tó mẹ́ta yìí mo ti dán wò mo rí pé ó wúlò hmm, ó yẹ kí wọn náà nírú ẹ̀ lọ́wọ́ bàǹtẹ́ là á fi ṣe ọ̀rà bàǹtẹ́ táwọ́ ẹ̀kùn lọ́ba máa wá àwọ̀ ẹ̀kùn káfa àfa nítorí gbọ́rẹ̀ tó ń bá rìn kọ́ nítorí ṣe nìyẹn bẹ́ẹ̀ ni nítorí pé ẹni tí ò bá ti ka tọ́lọ́ ọba fún tó bá ti jẹ́ kó ń lọ ń bá ṣe gbàbí ẹ̀ aburú ti sọ. kí wọn ló ṣe wá àwùjọ wa lónìí bẹ́ẹ̀ni tó ṣe wá náà torí gbogbo àwọn ẹ̀ńtẹ́ bá ṣe wọn ka tọ́lọ́ nǹkan kankan wọn bá pè é lè máàmù wọn bá pè é láàfà wọn bá pè é kíní kan wọn gbé wọn kíní tọ́lọ́ ń já má lọ́dọ̀ àní gbogbo tí wọ́n ṣe tó do gbogbo tí wọ́n ṣe tó fi ní àwọn fẹ́ gbọ́ lọ́wọ́ ayé àwọn wá sọ gbogbo eh, islam kan bójúbójú lọ́pọ̀lọpọ̀ fi ṣe àmọ́ mẹ́rin ò lọ́dọ̀ òfin fún wọn gbogbo ẹ lómi ọmọdé wa ń sọ̀rọ̀ ń sọ kínní kan àwọn ẹni tí ń sàṣírí tó fún wa ní nǹkan tá a fi ń ṣe tá a fi ń ṣọ́ra àwọn àbá ni àwọn lè má pé ẹni tí ó àwọn aṣọ pé lè má mú ló fún ọ ńpẹ ńpẹ kó tó jẹ kó nǹkan ńlọlórí gbogbo lè má mú babaláwo yẹ ó ń dè báwò ó ń dè mélòó ànábì dì láyé sòtá bá ti ń bẹ ní tí ọ̀ka tọ́lọ́ ń kó kankan rìn táǹbà tó bá tó tó bá tó lọ́wọ́ mú lọ́rẹ̀ ẹ gbàgbé ẹ ẹsìn tiwa ìgbésí ayé wa náà yóò di rádaràda nítorí pé tiẹ̀ ti jóná kí lẹ́yìn fẹ́ kó ṣe fún ti yọ dáná sun ni. bẹ́ẹ̀ ẹni jẹ́jẹ́ pé tí wọ́n bá sọ fún kọ́lọ̀ ń sọ báyìí ó yí pé ẹ dákun ọ̀rọ̀ alukurani kọ́ là ń sọ àná sọ̀rọ̀ one plus one tí ó fi di two à ń sọ̀rọ̀ owó ò ń sọ pé kurani tó bá pè lọ́ọ́ bá ń bá rìn wọ́n náà padà di bẹ́ẹ̀ bọ́ pé bọ́kọ̀ ọ padà máa gbé ọ̀rọ̀ ọlọ́run lẹ́nu sọ pé kíni kíni kíni kíni ṣé alukurani náà gbogbo nǹkan ni allahu akbar torí irú irú ẹni tí èèyàn bá ti ń bá ní so wọn máa ń lapa lára èèyàn kódà kò ní pé jókòó kó ní òun fẹ́ sọ ọ́ di báyìí ọwọ́ kọ́ńtà ti ń bá rìn jẹ́ ti bọ̀ tó ọlọ́run bá ń pàkíyèsí wa ká sọ̀rọ̀ afúnru wọn ká sọ̀rọ̀ afúnru wọn ní ìsìn ẹnìkan ó lóun ṣe tafsir nínú Ramadan gẹ́gẹ́ bí wọ́n ṣe máa ṣe kàn tọ́ba tí wọ́n ká yà débi kan ó sì jọ rẹ̀ tiẹ̀ àbí tẹ̀sí rẹ̀ náà lọ́ máa lọ tọ́ba tí wọ́n ká yà débi kan sọ àtìrí kan bẹ́ẹ̀ mi àtìrí ń ẹ̀sán wẹ̀ ẹ̀yẹ dìde ẹ lọ́ọ́ bá ní gbowó rẹ̀ kálukú wọn bá máa lọ sáfù kọ̀ọ̀kan sáfù kọ̀ọ̀kan sẹ́sìn pé yorùbá irú owó táwọn máa fẹ́ náà owó fò wọ́n ti wá kó sẹ́rí àyà yìí ẹ̀ hàn nígbà mọ́kànlélógóje <laughs> one forty one tẹ̀ bá wá hàn ẹ wàá wá ewé zafaran àti ewé ẹni tí kálukọ́ ti máa kọ́ ó ti máa kọ́ bàbá zafaran rẹ̀ sẹ́ni àbí kíni nítawọn máa kà fún un tó bá ti wá jẹ́ pé irú rẹ̀ lọ́ máa ń gbọ́ irú rẹ̀ lọ́ máa gbọ́ ó lọ sọ́dọ̀ ẹlòmíì ó ń túmọ̀ alukur'ani gbogbo tó bá ti kà á báyìí tọ ọlọ́mọbẹ ẹlẹ́dàá wa nínú àyà yìí ó ń pàkíyèsí wa ká mójútó ẹ̀sìn ní gidi ká jẹ́ kó nìkan là ń sìn àfi nǹkan kan sorogún pẹ̀lú ẹ̀ torí lẹ́yìn nìkan ló lè jẹ́ àlà àmọ́ tó bá ti dẹ tó ṣe gbé òtún ti ń da lóru papọ̀ mọ́ sápà ah, ọ̀nà ọlọ́pàá tó fi sọ́dún pé ah, ṣé kùránì náà sì lélẹ̀ mo fún wa láwọn àǹfààní àǹfààní tá a máa àbí òye àǹfààní àǹfààní torí pé èyí tó ti ń lọ ó ti lápá lára rẹ̀ di ntọ́lọ̀ wọn bá ń pàkíyèsí wa nù tẹ̀ ń bá ti ń bá ẹni tó sì nàárín àti mànà sábà rọrùn. torí yóò ti kókó kókó sí ọ la láì jẹ́ pé wọ́n bá fura ìgbà tó bá fẹ́ fura sí ó lè gbé bọ́yá àtìpadà òní rọrùn má ẹnì tẹ́ lómi náà sọ pé káì padà rí i pé àti lórí ọ̀nà àti a má ti padà sùúrù àti jìnnà ti pẹ́ torí pé o ti gbọ́gbọ́ púpọ̀ o ti o ti púpọ̀ o ti pọ̀ jù. bóòlù ló wá jáde torí pé ńgbà tó gbọ́gbọ́ púpọ̀ kọ́ mọ́ lórí gbọ́gbọ́ ó tún ti ṣèṣe kúse ó ti ṣèṣe kúse torí pé ìgbọ́kúgbà á máa mú ni ṣèṣe kúse bóòlù tó wá túba torí ẹ̀ láti pilẹ̀ má mú ẹni bú lọ́rẹ̀ má jókòó níbi tó gbọ́gbọ́ púpọ̀ torí pé tó o bá fi lè mẹ́ni bú lọ́rẹ̀ yọ bàtì ẹ̀jẹ̀ ni tó bá jókòó níbi tó ti gbọ́gbọ́ púpọ̀ kò sí torí ẹ̀ ó ti jẹ́ pé tí nǹkan bá ń sẹ́ lómi tó wá lọ bí súnà pé ẹ dákun tí rúkà báyìí bá ń kí lè ṣe wá ní à nínú súnà nàbì wa Muhammad sallallahu ó sọ fún wa pé ká ṣe báyìí báyìí báyìí tá a bá ti ṣàdúrà yìí ẹ rí i pé yóò ti mú pé àdúrà ṣé a lè gbàdúrà tó wá látọ̀dọ̀ ànábì ìwé tó wá látọ̀dọ̀ àlìjánu torí pọ̀pọ̀lọpọ̀ àdúrà táwọn ń fún ọ yẹn àdúrà àlìjánu ni wọ́n ní kọ́ ọmọ pé dámdà yá ìlú kọ́ ọmọ pé rọ́kọ̀ yá ìlú kọ́ ọmọ pé àdàbí ìlú sálẹ̀bì náà ni máa kọ́ yẹn ń kọ̀kúkọ̀ àlè tí wọ́n wé àdúrà látọ̀dọ̀

bọ́ fẹ́ bọ́ kọ wọn náà padà dọ̀tọ̀ ọlọ́ọ̀nà ọlọ́ọ̀nà lẹ́dàá wa ó tún kọ̀ fún wa láti pé gbogbo ẹni tọ́lọ̀ ti bínú sí là ń bá sọ̀rọ̀ àwọn ẹni tọ́lọ̀ ti bínú sínú àwọn èèyàn ẹ sọ̀ra fún wa o ọlọ́ni yá ayyuhal ladhina amanu la tatawallaw qawman ghadiba Allahu قد يئس من الآخرة كما يئس الكفار من أصحاب القبور من suratul mumtahana الله ẹ̀yin olùgbàgbọ́ òdodo àwọn ẹni tó lọ́wọ́ bá ti bínú sí ẹ méjì ọjẹ́ pé àwọn ẹ̀ mú léyìn ayín àwọn ẹni tó yẹ kó ti sọ̀rọ̀ ìdílù nípa àgbẹ̀ǹdẹ̀ àkìyàmà ó mọ̀ pé àwọn ní bá rere kiri lọ́dọ̀ ọlọ́ ẹ méjì ọjẹ́ pé wọn lẹ́ ń bá sọ̀rọ̀ ẹni tó ṣe pé sẹ́mi àti sọ̀rọ̀ pé ah ikú mẹ́ o ẹ̀rù títẹ̀ ń pè mí kú lọ́rọ́ wọ́n di àtijọ́ gbèǹdé kọ́lọ́ ń sànù wa. wọ́n wọ́n wọ́n má sọ àgọ́sọ ọ̀run kí ayé ayé ọ̀rọ̀ àjẹ. ẹ ẹ má múru wọn lọ́rẹ̀ ẹ má múru wọn lọ́rẹ̀ nítorí gẹ́gẹ́ bí àfojúsùn tiẹ̀ kò ayé yìí lọ. gbogbo torí àti ntẹ́lẹ́ gbogbo ẹ̀ ayé yìí náà kò ní nǹkan kan tí ń fẹ́ fọ́ọ̀mù ẹ má jẹ́ pẹ̀lú wọn lẹ́ ń bá ti kódà yìí mo máa da aláta pé ayé lòun fẹ́ jẹ́ ń tòun kò sí ń tọ́kọ̀ ń pẹ̀lú ọ̀run ẹ má múru wọn lọ́rẹ̀ẹ́ o nítorí pé gbogbo ẹni tó bá ti jẹ́ pé àfojúsùn rẹ̀ láyé yìí lásán kò sí tó lè ṣe láti ráyè irun wọn lẹ́gbọ́n wípé ọlọ́pàá yàn nítorí kó lè ráyé gbé ó mú ẹ̀yà ara yàn lẹ́yìn ìgbà tó pa tán fún lílo kóun lè ráyé gbé ó mú ọmọ rẹ̀ ó fi sẹ́tó lórí kóun lè ráyé gbé kóun lówó ẹni tó ṣe é gbé ó lè ráyé gbé kọ̀kọ̀ láti bá sọ́mọ́lá kejì jẹ́ ẹ má jẹ́ ọjọ́ pé irú wọn lẹ́ ń bá sí o nítorí pé tẹ́ ẹ bá bá irú wọn ṣe kò sí tàbí ṣùgbọ́n ẹ̀yin náà padà di irú wọn náà tẹ́ bá báyà kan sọ̀rọ̀ tó jẹ́ pé gbogbo ọ̀rọ̀ rẹ̀ pátápátá lórí ọ̀rọ̀ ilé ayé náà à ọ̀rẹ́ wa irú mọ́tò wo ló wù láti gùn láyé yìí kó tó kú ó ní à kásá ti rí kan máa gbogbo mọ́tò lọ́dọ̀ tèmi ọmọlanke náà ni mọ́tò wo lẹ́yìn màtí ọmọlanke kò sí gbogbo mọ́tò láyé ọmọlanke ni ìyàtọ̀ rẹ̀ àtọmọlanke ó náà ní kí wọ́n ṣe táyà mẹ́rin fún un ọmọlanke sì ní táyà mélòó táyà méjì ìyàtọ̀ míì onípọ̀ ọmọlanke wọn kọ́ àti bàbà kankan lé lórí mọ́tò ńkọ́ wọ́n ti pẹ́pẹ́ wọ́n ti tó lórí ọmọlanke gbogbo mọ́tò tó wọ́n kàn lè ṣe mú eléyìí wọ́n dàbí ti mọ́ ọ̀ni eléyìí gẹ́gẹ́ bí imú ẹkùn tó ń táwọn fi wá jẹ nù tó wọ́n sọ pé ah rock right òun ti kù bẹ́ẹ̀sì tó ní kọ́ táwọn fi tí ń bọ̀ báyìí ó ti ń kó ẹ sì wú pé ni shoemaker ó kún rose Royce sẹ́wọ̀n kí Rolls Royce yẹn ó ń súnmọ́ bílíọ̀n ní náírà ti pa ní pín o lè máa báwọn èèyàn kí tara tiẹ̀ àmọ́ bẹ́ẹ̀ sẹ́ tẹ́lẹ̀ rẹ̀ jọ àbí tí náírà kọ̀ọ̀kọ́ fi á di bílíọ̀n tó fi máa gbọ́ ọ́sọ́ rẹ̀. ìrìn bẹ lẹ́sẹ̀ bàbá alájọ ó tún sọ pé ẹ̀kọ́ dé sẹ̀mọ̀ pé nítorí kọ́ ọkọ̀ dé tiẹ̀ ó ní ìtẹ́kẹ̀ tí ń ṣe lábẹ́ nínú ṣọ́ra fúnrọ̀ rẹ̀ ṣọ́ra fúnrọ̀ rẹ̀ ẹ ìwádìí ti fi hàn bí ọ̀pọ̀lọpọ̀ àwọn páìtọ̀ páìtọ̀ wọ́n dábàá lù tara wọn ní nàìjíríà bíi tó the richest people àbí the richest pastor in the world àwọn nàìjíríà gan wọn ti nọ́mbà tó pọ̀ pastor mi ti ní tó private jet mẹ́ta sọmọdé sọ yìí kí wọn ra private jet kọ̀ọ̀kan billions of naira it's a million b billion of naira wọn náà wá sọ pé ìwọ gẹ́gẹ́ bí imam ọ jẹ́ imam àkọ́kọ́ tó ra double private jet títí next coming November ẹ wá wò pé imam ẹ ń lọ ra ìwà wá fún wa láti Mina láti wá dalẹ̀ ìfá ẹwà mélòó lẹ́wà á rà mo rò pé yé kéésì tó sẹ́yìn nìkan lẹ́ ń kó wọlé yìí ẹwà mélòó lẹ́yìn rà tó bá di bílíọ̀nù. ó ní ẹjọ́ kó bẹ́ẹ̀ ó ti rí nákàlí kan nákàlí náà á bílíọ̀nù irú rẹ̀ lọ́n bá rìn nítorí dájú ni pé wọn náà padà sí sí torí ẹ̀ ká kíyè sára ó dà gẹ́gẹ́ bí lè máàmù tó mú pásítọ̀ lọ́rẹ̀ẹ́ yọ padà sọ mọ́sálásí di sọ́ọ̀sì kò sí tàbí ṣùgbọ́n torí yọ padà máa wò yín yọ máa wò yín pé irú bí wọ́n ṣe lówó tó yìí tó bá pé dà mẹ́wàá mẹ́wàá lọ máa wá lọ́sọ̀ọ̀sẹ̀ yọ sá ní ṣe ṣe àbẹ́ ẹ̀kọ́ ẹ̀yin òwò táwọn sọ́ọ̀tẹ̀ fi ṣàpèjúwe ni irú àwọn tó bá ti mú pásítọ̀ lọ́rẹ̀ẹ́ ẹ̀ rí i pé àpèjúwe chọ́ọ̀tì ni wọ́n máa mú àwọn akọ́tù ó ní ẹja náà ó ní kí ni àkáǹtì mọ́sálásí ọjà gbòǹbì ẹ máa sọ pé five thousand gbogbo ọjọ́ jùmọ̀ ẹ gbọ́ àkáǹtì òkè lẹ́yìn ní bambú tíìs ẹ gbọ́dọ̀ èwo lọ́jọ́ ra ọ èwo lọ́jọ́ ra torí ẹ̀ ló ṣe pé ti mú lẹ́kọ̀ọ́ lẹ́mù lọ́wọ́ máa sọ pé àwọn aláwọ̀ máa dáadáa mẹ́wàá kí ló burú gan dáhùn máa dáadáa mẹ́wàá kí ló burú bẹ́ẹ̀ ń bọ̀ náà rẹ̀ kiri ìdá mẹ́wàá ti sọ́ọ̀tì bóòtì. sọ nítorí tí èèyàn bá ti jìnnà sẹ́sìn tó yẹ pé àwọn ẹni tí ò sẹ̀sìn lọ́ọ́ máa ń bá rìn ó rí i pé wọn náà bẹ̀rẹ̀ sí ní kọ́ wa àwọn ọ̀rọ̀ wọn náà máa sọ ìwà wọn náà máa wù. torí ẹ ẹni tọ́lọ́ ti bínú sí ẹ má mú lọ́rẹ̀ ẹ má mú lọ́rẹ̀ sunna nabi wa muhammad sallallahu alayhi wa وسلم. sunna fi hàn wá fáwọn ọ̀rẹ́ dáadáa àpèjúwe wọn ni kíni ọ̀rẹ́ burúkú kí ni àpèjúwe tiẹ̀ sísẹ́ mi pé anabi wa sallallahu alayhi wa sallam ọlọ́wọ́n bá fún lẹ́bùn kan ó ní òtítú jawami al ọlọ́run fún mi ní ọ̀rọ̀ tó kúrú ní gbólóhùn títúmọ̀ rẹ̀ máa wá pọ̀ rẹ̀gẹ̀dẹ̀ gbogbo ń dàtí sọ́bọ̀ látàrọ̀ tábà ayé tá a fi ń kín lẹ́yìn anabi wa fi hàn wá nígbà gbogbo ń táyà tọ́ka sí ọwọ́ anú àdéhì anabi sallallahu alayhi wa sallam abu musa al-ash'ari ọlọgba àdéhì wa ó ní innama mathalul jalis as-salih wal jalis as-su' ka hamil al-miski wa àpèjúwe ọ̀rẹ́ dáadáa àti tọ̀rẹ́ ẹ̀fú kò sí nípò a lè fi wé nǹkan míì ju ẹni tí ń gbé lọ́fíńdà ká àti tẹni tí ń fi ẹ̀wìrì lọ. àpèjúwe ọ̀rẹ́ dáadáa àtọ̀rẹ́ burúkú ó dàbí àpèjúwe ẹni tí ń gbé lọ́fíńdà ká àti tẹni tí ń fi ẹ̀wìrì. bóòlù ti jẹ́ anábìíní fàhámìlì mẹ́sì. ẹni tí ń gbọ́ fíńdà àkáǹtì ẹ̀ ìmà ayọ̀ ẹ̀dínyàkà nínú gbogbo ọ nínú fíńdà tí ń gbé ká wọ́n ìmà àtàbíkà àmín tí ọba ọ ó ṣeé ṣe kí wọn náà rà lọ́wọ́ rẹ̀ nínú lọ́fíńdà yìí wọ́n ìmà àtàjìdàmín hùrí àǹfàyébá àbí kò bákan mẹta ni èèyàn lè pàdánù ọ̀kan nínú mẹ́tẹ̀ẹ̀ta yìí lọ́dọ̀ ẹni tí ń gbé lọ́fíńdà ká pé àwọn máa ń kiri lọ́fíńdà kọ̀ wọ́pọ̀ ńlẹ̀ àti ilẹ̀ Yorùbá ọ̀pọ̀ ọ̀pọ̀ dáadáa lókè ọ̀yà máa ń kiri lọ́fíńdà ká tí ọba yóò gbé tó tọ́ba tí wàá débi tẹ́ péjọ sí pítọ̀ èwo lẹ́ràn án bẹ́ẹ̀ tọ́ba ti ní à èwo lélẹ́yìí èwo lélẹ́yìí yóò ti sí yóò ti fi tọ́ yín lọ́wọ́ àbí kó fi sí yín ẹ̀yin náà gbọ́ bó ṣe rìn ẹ gbọ́ ṣe dùn torí ẹ̀ ń ti ń gbé lọ́fíńdà ga nínú kúpù ọ̀ tàbí kó ti bùn ọ́ bẹ́ẹ̀ náà ní nílẹ̀ lára wa tó bá wọ ibi tó ń ti ta lọ́fíńdà ó ti máa sọ yahaj yahaj lọ́fíńdà ìdá lọ́fíńdà ìdá kìíní ọ̀yà

torí òun lọ fi ń dàda púpọ̀ jàmá torí ẹ̀ lànà bisọ̀ lọ́wọ́ àdìsọ́lá sọ pé nínú tọ́lọ́ ń fìfẹ́ rẹ̀ sọ lọ́kàn nínú ilé ayé yìí òun náà ní lọ́fíńdà. ṣùgbọ́n àgbẹ̀dẹ ní fi ẹ̀wẹ̀ àbá Ànábì sallallahu alaihi wasallam ní àgbẹ̀dẹ sí ẹ̀ imma an yuhriqa thiyaba ó lè ju aṣọ yìí iná nínú àwọn bí ṣe ń fi ẹwù ní fi ẹwù ní ẹ ẹ̀ta ná ọ̀tá rẹ̀ ọkọ̀ bọ́ọ̀lù aṣọ rẹ̀ ni ọgbà táàpù ṣé tásọ bá lu dáadáa lélẹ́yìn ètè ńtọ́dà torí ọ̀rẹ́ burúkú ó lè ba tiẹ̀ jẹ́ kò tiẹ̀ lu aṣọ rẹ̀ wọ́n ń fi ẹwù ní wọ́n ń fi ẹwù ní wọ́n náà jókòó tù wọ́n ìmọ̀ àǹtẹ̀jẹ̀mí hùrí hàn kọ́bí ìta ọgbọrun burúkú lọ́dọ̀ rẹ̀ alimami Bukhari àti Muslim ló gbà wá ẹ̀rọ kìí yẹn bá lọ sábẹ̀dẹ èèyàn sọ́ra èèyàn jẹ́ kí ní ó jó èèyàn lásán àmọ́ tó bá ti yọ síbòmí àwọn èèyàn gan ò nídìí kan sọ pé ibi tí mò ni ó ní agbẹ̀dẹ ló ti ń bọ̀ òórùn rẹ̀ ó ti hàn ara rẹ̀ tó ọ̀rẹ́ dáadáa nínú kọjá pé ọta ìwà tó dáa fún ọ ó bùn ọ níwà tó dáa àbọ̀ tà fún ọ àbí ìwọ ló tiẹ̀ rí ìwà tó dáa lọ́dọ̀ rẹ̀ o rí ìwà tó dáa lọ́dọ̀ rẹ̀ kò bọ́ kó o ríra àmọ́ o rí ìwà tó dáa lọ́dọ̀ rẹ̀ ọ̀rẹ́ burúkú yọ dájú ọ nísìnyí wọ́n mú kọjá lè wọ́n mú kọjá lè àwọn èèyàn wá ní ọ̀rẹ́ rẹ̀ kan bẹ́ẹ̀ o ó lè jẹ́ fún ọjọ́ lọ́pẹ́rẹ́sàn ni láì tẹ́sẹ̀ abẹ wọ́n bá wálé wọ́n bá palẹ̀ wọn náà mọ̀. àti ilé lọ́tọ̀ọ̀tẹ̀ kan látọ̀ wọ́n bá pẹ́ kótó wọ́n ti kó nǹkan bọ̀ lórí kó nsọ́ kó fi náà ju ọ̀nà. ṣé yorùbá náà sọ pé ní ti ọ ọgbọ̀nrún burúkú lára rẹ̀ gbòòsì yọ ọlọ́ọ̀kan wá ní kíni àwọn ọ̀rẹ́ olùlọ́lọ́rí ikú rẹ̀ ń bá rìn. ẹ rí i pé ọmọ gba àwọn sáǹpù yẹn lórí sírísì oníkálukú wa ló fẹ́ kí wọ́n sọ dáadáa nípa òun sẹ́ni tí ń fẹ́ kí wọ́n máa sọ àyíká nípa òun sọtí wọ́n bá ń fẹ́ kọjá kí dáadáa ni wọ́n máa sọ nípa rẹ̀ ọgbọ́dọ̀ gbìyànjú láti rí i pé ọ̀ máa báwọn ẹni bórìn ọ̀ máa báwọn ẹni búde. kó o mẹ́ni ibú lọ́rẹ̀ ẹ̀rí gbé ọ̀rẹ́ o náà lọ sọ ọ̀rẹ́ rẹ̀ dọ́gbò ni látàrí wípé wọ́n máa ń sọ̀rọ̀ nípa abáyé ṣe le tó àti báwọn abatẹnijẹ́ ti ṣe pọ̀ nínú rẹ̀ tó òun á wá sọ kọ̀fẹ́ ká ìdá ó ṣeun kọ̀fẹ́ ká burú ó ṣeun ọrẹ rẹ ni wọ́n á sọ fún pé. wọ́n sọ àṣírí kan fún un tó máa sọ àṣírí yẹn fún un dandan dandan wọ́n gbọ́dọ̀ darapọ̀ mọ́ àwọn nítorí kó nù lè bá a máa fi táwọn fi ń sagbára sagbára irun táwọn ní láǹfààní ìsọ àti ààbò kó lè bàjẹ́ tiẹ̀ bọ́ọ̀lù yóò ti sọ wọn náà dológbò nínú lọ́ba dọmọlẹ́gbẹ́ awo ni wọn náà bá di adáhùn sí ni wọn náà bá dẹni tí ń nálé ológun ní ọlọ́run bá dẹni tó ṣe pé òun ti hamara káàkiri ọ dẹni tó ṣe kó fi islam sílẹ̀ ní rọrùn nítorí káyé ọmọ mu ọ kápá ọ̀tọ̀ ọmọ ká ọ kọ́rọ̀ ló lè bá a dá níwájú gbogbo ẹni tí bá lépa rẹ subhanallah al-azim eléyìí ó fà á fi tó bá jẹ́ pé àwọn èèyàn máa jẹ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ tó wà nínú ẹgbẹ́ burúkú ọ̀pọ̀lọpọ̀ tí ń ṣe ń tọ́yọ ni kúrò ní Islam ǹjẹ́ kíyèsí onílẹ̀kọ́ rẹ̀ ló tì wọ́n débẹ̀ bẹ́ẹ̀ náà ni ọ̀rẹ́ ìlọsọ̀rẹ́ dẹni tí ń jẹ wéèlì lọ́pọ̀lọpọ̀ ó ti rọra fi wọn bọ owó ó ti fi bẹ̀rẹ̀ owó rẹ̀ ó sì ń tà ọ̀rà ọlọ́mọba abálùbáríkà sí ṣùgbọ́n rẹ̀ sọ fún báwọn wà nínú ẹgbẹ́ alájẹsẹ́kù kan tó bá gbowó alájẹsẹ́kù tó bá fi kún owó rẹ̀ igbá rẹ̀ ó tún rú gbọ́gbọ́ sí i rírí ìṣe ó tún lọ síwájú ọ̀rẹ́ gbé wọ ẹgbẹ́ alájẹsẹ́kù ó náà lọ yáwó tó lélẹ̀ ọkọ̀yà sọ́ọ̀dọ̀ ẹni tọ́lọ̀ wọn bá làánà nítorí pé ẹni tó gbowó lè àtẹni tó fún yàn àtẹni tó kọ́ àtẹni tó bá wọn jẹ́rìí sí ọlọ́wọ́n bọ́ làánà gbogbo wọn nínú àdìsá nàbì Muhammad sallallahu alayhi wa sallam ó ní gbogbo wọn dọ́gba ọ̀rẹ́ ló máa mú lílọ́kọ́rùn bọ́ gbèsè báńkì téèyàn fi dání sí báńkì ńlẹ́ka àṣírí ẹ̀ ti bò wọn á gbé ọ jáde nínú àwọn àwé ìròyìn the nation daily sun gbogbo ẹ o kọ ọrẹ ọ jáde ń bẹ ló kọ pọ jẹ àwọn lówó àwọn sì fẹ́ lulẹ rẹ tó fi dúró ní gbàǹjo àwọn èèyàn bá màsírì rẹ tẹ́lẹ̀ ọ padà wá dẹni tí gbogbo èèyàn ń fọ̀rọ̀ rẹ tí wọ́n fi ń ta yín ọ̀rẹ́ òun náà ló ti ọ̀rẹ́ lọ síbi à ń sóògùn owó. ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ́lí tí wọ́n máa sófo orí ibú yẹn ọ̀rẹ́ náà ló tí ọ̀pọ̀lọpọ̀ lọ́bẹ̀ nítorí pé ọ̀rẹ́ ó lè má ti ṣe fúnra ara rẹ̀ rí o àmọ́ kó ti gbọ́ nípa àwọn ẹni tí ti sẹ́rí ó sì jẹ́ni tó wà ń kò tó lè bá wọn wádìí báwọn náà ṣe lè rìn ọ̀rẹ́ ni ó padà mú ọ lọ tí wọn náà fi padà dẹni tí ó ń mùsùlùmí ọ̀rẹ́ tí ó sọ ọ́ dẹlẹ́gbẹ́ ológbò ni tí ó sọ ọ́ di ọmọlẹ́gbẹ́ awo tí ó sọ ọ́ di adigbọ́tifá tí ó sọ ọ́ di ẹlẹ́bọ̀lógún tí ó sọ ọ́ di ọmọlẹ́gbẹ́ oṣó tí ó sọ ọ́ di ọmọlẹ́gbẹ́ àjẹ́ kò yẹ kí mùsùlùmí ọ̀rọ̀ àwọn darapọ̀ márùn wọn o ọ̀rẹ́ tí ó padà sọ ọ́ di ẹni tí ó máa ṣe àwọn nǹkan orí ibú yìí kò kó mú lọ́rẹ̀ẹ́ ẹjọ́ padà sọ ọ́ di ọmọlẹ́gbẹ̀ẹ́ mèrè mùsùlùmí ọ̀gbọ́dọ̀ bá wọn ṣe irú ọ̀rẹ́ bẹ́ẹ̀ ọ̀rẹ́ orí ibú nìyẹn bẹ́ẹ̀ náà ọ̀rẹ́ ní mú ọ̀rẹ́ ṣèbàjẹ́ ìwé ìṣọ́ra ọ̀rẹ́ ní ọ̀padà mú ọmọ ṣe zina tọ̀rọ̀ rẹ̀ tọ̀ ń bá rìn ó ń zina ni onípanṣágà ni alágbèrè ọlọ́wọ́n ara àwọn àwọn ti ń pawó lóbìn ọkùnrin náà sọ pé kí ni obìnrin wọn lè fọ́n ṣe yẹ ló lè fọ́n ṣe fáìn ẹ̀mí yóò obìnrin tó ń kọjá lára àwọn lọ́dọ̀tì. la hawla wala quwwata illa billah. ọ̀rẹ́ náà bá máa wò pé tọ́ ẹbẹ́ mi náà wá kan irú ẹ̀kún náà ẹ̀bùn ń wá kan ẹ̀yọ̀kan náà ni ó ti tó bí ó ṣe ti kó fúlíìnù. wala hawla wala quwwata illa billah. ọ̀rẹ́bìnrin a máa mọ́bìnrin ẹgbẹ́ rẹ̀ tó dìnnà ọ̀rẹ́ wa kí lẹ́yìn ṣe tí gbogbo ẹ̀rọ tẹ́ ń yọ lójoojúmọ́ bíi ọjọ́ kan oṣù wọn náà múra lọ ètò ọjà rẹ ní ọwọ́ mú lọ bí tí wọ́n ti mú ọ náà gẹ́gẹ́ bí kọ́sọ́mà wàlà ọ̀rẹ́ ni máa sọ ọ̀rẹ́ bọ́kùnrin òbí máa bọ́kùnrin sùn. òní ọsọ di ẹni tó ti gé yọọ máa bá sọ̀rọ̀ burúkú ọ̀rọ̀ orí ibú pé kọkùnrin ọmọ bọkùnrin ṣe ó dáadu kọkùnrin ọmọ bóbìnrin ṣe lọ ọ̀rẹ́ ní mọ́bìnrin sórí ibú tó lọ fi tóbìnrin tí mọ́bìnrin ṣe rẹ́gbẹ̀ ọ̀rẹ́ náà ọ̀rẹ́ ní kọ́ wọn kọ́ púpọ̀ ọ̀rẹ́ ní mú wọn lọ́wọ́ tẹ jàǹbá ká máa sọ yìí kí jàǹbá ẹni tí olóbìnrin fẹ́ ọ̀rẹ́ ó sì ẹ tẹ̀bí kọ́ má bàa sọ wá lẹ́nu pàǹsẹ̀ ìdìnnà ni ẹjẹ́ àti akudu wọ́n lọ sí akudu ó sì ti ní lẹ́mìí rẹ̀ pé tóun bá ti ń bóbìnrin yẹn gbé títí oṣù kan oṣù méjì wọ́n sà fún un àbí kò ń lè lọ tó bá ti wá parí eléyìí yóò tún lọ wá mi tó fi wá jẹ́ pé ìyẹn wà sùkúù kò tí ì parí èsì ń gbé obìnrin mẹ́ta ká ló kọ bóun ti akutu fún gbogbo wọn ṣé bó ṣe rọrùn kéèyàn fẹ́ yàwó náà nù. àwọn ọ̀rẹ́ wọn kọ̀ wọ́n ní ó yẹ ká máa dọ́gbọ́n fíkìú àbẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ yọ ọmọ wa kó àwọn obìnrin jọ ní kó jọ pé òun dọ́gbọ́n òun dọ́gbọ́n òun dọ́gbọ́n kọ́gbọ́n tó wá dùn náà ọ̀rẹ́ ni máa mú ní ṣiṣẹ́ tí àgbàlagbà ó fi máa kó àwọn ọmọ wẹ́wẹ́ jọ tí wọ́n máa kọ́ bọ̀ wọ́n di bí àwọn bàbá mẹ́gáàdì wọ́n gba mẹ́gáàdì méjì sẹ́nu sùkúlù bàbá kan ti jọ dáràn ọ̀kẹ́ sọ̀ dáràn àtìtì lọ́ máa tètè bẹni tí kìí sọ̀ jẹ́ bàbá fẹ̀gbà kìí sọ̀ bàbá ti wà mẹ́tẹ́lẹ̀ ọ̀daràn ni títí wọ́n ronú pé tẹ́tẹ́lẹ̀ yìí bá ẹ̀ ṣe kò ní fẹ́ tó ń tọ́ ṣẹlẹ̀ ni pé ibi tó ń wá yìí àwọn nǹkan wà tó ń máa ṣe tó ń sì fẹ́ kí wọn náà darapọ̀ mọ́ òun náà nípa àwọn ọmọbìnrin wọn yẹn òun máa bó ń ṣe máa tàn wọn tí wọ́n wọ inú ilé mẹgáàdì àwọn yìí tó wọ́n ti ra wọ́n ti pè eh, eh, wọ́n ti pè tìrẹ́bọ̀ tí wọ́n máa fún ọlọ́kọ̀ kan ẹ̀wà dúró ọmọ tó wà nù tìrẹ́bọ̀ tìrẹ́bọ̀ kan sídìí rẹ ni bàbá ọba kọ́ ọ̀bọ̀ di wọn bàbá òfò bàbá olóyìnbó wọn máa pé tọ wọn náà darapọ̀ mọ́ pé tí ìwọ bá ti darapọ̀ mọ́ àṣírí òní tù lónà ọba ni ah, òun náà òun náà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọn ò tí ì kú wọn ọ̀dàgbà má lábẹ́ ẹ̀yin ó dàbí ọbẹ̀ báwo lórí tó ọ̀rẹ́ náà ni mímú yàn sórí ibú wọ́n ti mú ẹnìkan níwájú sùkúù kanu wọn á ní tí ń ṣe ó ti pọ̀ ọdún yẹn ti pọ̀ Ọlọ́run ló mọ iye ọmọ bẹ́ẹ̀ tó ti kọ ọbọ di wọn kọ ọbọ di wọn ní bàbá olórí ibù akramakumullah ọ̀rẹ́ ní sọ ní dòlè ọ̀rẹ́ ló máa ń sọ yẹn dòlè ibi àjọ wà ní sùkúlù a sì mọ̀ pé ẹni tó wà ní nígbà kan à ń kọ́ lẹ́kọ̀ọ́ tó ṣe pé tó bá mà á insha Allah yóò lọ tẹ́ńdà ìwé ẹ̀rí tó bá gbàdì rẹ̀ láti wáṣẹ́ kó lè máa rówó halal àwa wà lẹ́nu ẹ̀kọ́ sẹ́wọ̀n làwọn arọ kan nínú àwọn akẹgbẹ́ wa ti ń gbọ́ mọ́tò tó lórí sùkúlù tí ò lè gùn. Ah, tó lórí sùkúlù wọ́n ra twenty five million èyí tó mọ sùkúlù wá ń gùn wọ́n ra thirty kìí ṣe táyọ̀ ọmọ sukùl gan kó láti fẹ́ rí thirty thousand táyé bá wà lálàáfíà kọ́rọ́ wọn thirty million ó kè tí mo bá wá jáde sukùl kí ni mo fẹ́ kù akramakumullah ọ̀rẹ́ kan wàá sọ fún ọ̀rẹ́ rẹ̀ sájọ wà kíláàsì pé ah lágbájá bó lẹ́sẹ̀ ṣe kí ni ẹ fọwọ́ ẹ̀ hàn wá náà ọtún wa gbà pé yà pọ̀ fún ẹ̀fọ́ àti pé ẹnu ẹ máa bò àbí bẹ́ẹ̀ kọ́ ó máa bò bí ó bá bò jẹ́jẹ́ máa fi gọ́ọ̀mù lẹ ókè àwọn máa gbé ọgbà ọ̀nà yẹn tó bá ti mẹnu pamọ́ yahoo yahoo ni àbá lọ́mọ náà bá dọ́mọ yahoo yahoo yọọ máa gbowó lọ́dọ̀ bàbá rẹ̀ tí ń pa ìkú ọ lóko bóun ò tí ì rówó sùkúù san wọ́n fẹ́ẹ́ ti pọ́tà pọ́tà yẹn wọ́n máa ti lọ́túnla bàbá ó tún sáré lọ kó gbogbo ìbọn tó yóò tún gbé sẹ́yìn màmá náà ó rù wọ́n máa fowó ránṣẹ́ sọ́daràn wọ́n sì ń gun mọ́tò thirty million omi ìgbà tí kọ́lé sí pamá tọkọ ilé bangalo lọ sí pamá àwọn bàbá rẹ̀ àti màmá rẹ̀ wọ́n sì ń gbélé téèyàn níbẹ̀ jókòó fún ìṣẹ́jú márùn nínú rẹ̀ látàrí owó haram ọ̀rẹ́ ni tọ́ba débi tí àwọn ẹlẹgbẹ́ wọn jókòó tẹ̀sí ma pété ẹ̀ma tó hùwà burúkú gbogbo àwọn ẹsẹ̀ burúkú ọ̀pọ̀ lọ́wọ́ rẹ̀ oníkálukú kó mú tọ́ba rẹ̀ kó mú ọtí ní kíní káníkálukú kó mú ó dáwọ̀ ó lè kó five hundred thousand sílẹ̀ pé kó máa mú tè tán la hawla wala quwwata illa billah ó kú ń dákọ̀ five hundred thousand sẹ́rẹ̀ ni ẹni tí ń ṣiṣẹ́ ti ń gbowó fítàbílì láì abẹ́rẹ́ bẹ́ẹ̀ pẹ̀lú minimum wage rọ́mọ́ ń pariwo níbi olówó ẹlòmíì ètò pé five hundred thousand ṣe máa ta minimum wage yun wàláhì tẹlomi yọ pẹ́ kó tó pé five hundred thousand àtàláwáǹsì àtàláwáǹsì kó tó pé five hundred thousand ó níye ìjọ́jú òfìsì sí àtúnṣe kọ́lẹ̀ lómi ọ̀fẹ́ ìwọ́dún ẹnìkan wá kó dálẹ̀ ó ní ẹ máa mú tó bá wù yín kálukó gbóbìn tó wù ọ̀rẹ́ náà ni ọ̀rẹ́ náà ni máa ba tèèyàn jẹ́ bẹ́ẹ̀ ọ̀rẹ́ ni mú ni má fẹ́ jókòó lé ẹ̀kọ́ má ìgbé àwọn òjókòó pẹ̀lú wa all this semester and after all o tún méjì ẹ̀kọ́ fún wa. èyí tó bá fẹ́ ká fọwọ́ ẹ̀ hàn á máa fi hàn ẹ̀ wàá lọ rí àwọn lecturers yẹn nìyí kálukú pẹ̀lú ẹnfúlópù tiẹ̀ sọba ti gbẹ ẹnfúlópù yẹn o ti paasi nìyẹn sẹ̀wọ̀n kọ́ rẹ̀ náà ni ọkọ̀ yẹn kú kọ́ nígbà tó ti mọ̀ pé tó ń bá jáde àwọn òní lọ wá sẹ́dẹ́ kókó wọn ni kọ́ sọ̀rọ̀ kọ́ sọ tó dìfẹ́ǹdì kankan níta òkúkú kọ́ kò fẹ́ kò ní kọ́ kò fẹ́ gbàwé ẹ̀rí náà ni ọfẹ́ fi dírẹ́sì yàrá torí ẹ̀ ọ̀rẹ́ ló máa ń ba tèèyàn jẹ́ bẹ́ẹ̀ o ẹ ra àwọn ọmọ tí èsì bẹ́ẹ̀ ọkàn tí wọ́n máa gbọgbẹ́ àfẹnudọ́ba gbọ́rọ̀ gbọ́ yóò máa wò pé ṣé òun náà gọ̀ ni ó kú gọ̀ ọ̀ ń bẹ̀rù ọlọ́ọ̀ni akramakumullah ọ̀rẹ́ ni ló máa ń padà sọ̀yìn àdí fẹ́wọ́fẹ́wọ́ dánàdánà ajínigbé tí wọ́n bá mú gáǹgì àwọn dánàdánà. Dana tọ́lọ̀ ń bá ní kọ́wọ́ àwọn agbófinró kọ́ka àwọn ajínigbé tó bá ń kà ẹ̀rí pé majority wọn ní tí wọ́n máa sọ ni pé ọ̀rẹ́ ló pọ̀ sí i òun ò ti sínú wọn tẹ́lẹ̀ ọ̀rẹ́ òyìn ló pọ̀ sí i yìí náà sọ pé ọ̀rẹ́ yìí náà ló pè mí náà sí ẹlẹ́kẹta náà ni eléyìí náà ló pè mí náà sí. ẹ rẹ link link link link so ẹ lè fi tàìrí sẹ́sìkẹ́ fi sèkẹ́wọ́ kẹwàá di ọba yìí jẹ torí tó bá yẹ pé ní ti gbogbo wa ló fi ṣe kẹwàá nù tó sẹ́wọ̀n pé dánadáná náà wọ́n máa dára wọn lọ́nà nítorí pé gbogbo ló di dánadáná ṣùgbọ́n kálukú gbà fọlọ́ náà ni pé ìwọ̀n bá tọ́lọ̀ ń bá fún kálukú kọ́lọ́ ń fa àlùbáríkà sí. eléyìí ọ̀rẹ́ ló máa ń sọ àwọn èèyàn di bẹ́ẹ̀ ìgbà míì ẹ̀rí pé àwọn ẹni tí ń ṣe ajínigbé òun kì í ṣiṣẹ́ wọn ṣùgbọ́n ó lè jẹ́ pọ̀kan nínú wa ló ní iṣu pẹ̀lẹ́ nìkan yóò wá lọ bá àwọn ọ̀rẹ́ rẹ̀ pé kí ló dé táwọn ò lè fọ́ọ̀mù gáǹgì náà rí àwọn ti gbọ́ pé ẹnìkan yẹn ó ń bọ̀ lọ́nà bí báyìí káwọn lọ jí gbé so bí wọ́n ti ṣe tala kọ̀kọ́ nù sẹ ọkọ rẹ ọ̀rẹ́ ọ̀rẹ́ ọ̀rẹ́ torí tí wọn bá jọ̀rẹ́ tẹ́lẹ̀ kò lè ṣeé ṣe torí tí wọn bá jọ̀rẹ́ tí wọn bá ṣe ẹnì kó tù wọn fún un yàtọ̀ sí pé wọ́n tún tó rẹ̀ ó tún láwọn ó tún múlẹ̀ wọ́n fi tilẹ̀ ẹ̀kọ́ wọn ò ní mu àmọ́ lẹ̀ ni wọ́n mu nítorí pé tó bá dalẹ̀ báyìí báyìí báyìí làwọn sì fún so ẹ rí i pé gbogbo àwọn gúrùpù ọ̀daràn láyé ọ̀rẹ́ náà ọ̀rẹ́ ni wọ́n máa ṣe débẹ̀ tí wọ́n fi máa dé kí èsì ara àwọn ẹni tó dá látakò ẹ̀sìn tẹ́kí gbogbo ntẹ́sìn bá ti wíkẹ́ bá wọn láàmú àwọn èèyàn sábà ti bẹ̀ ọ̀rẹ́ náà ni máa sọ wọ́n ti bẹ̀ nísìn àwọn èèyàn ń gbọ́rọ̀ lọ wọ́n ń gbọ́rọ̀ anabi sallallahu alaihi wa sallam wọ́n wá ń gbọ́ ń wọ̀ wọn létí kálukú sì ń wo ibi tó ti bóun bóòlù òun sì tún bẹ̀ sí alátakò ẹ̀sìn kan wá wà bẹ́ẹ̀ kí ló ń bọ́ kí ló sọ tí gbogbo ọ̀sán tó bá ti sọ náà lẹ́rù pé sọ̀rọ̀ ẹnìkan náà bá ti ah, èmi náà rí ìsìn rẹ̀ o kí èèyàn wá sọ pé bá a ti pọ̀ tó láyé o díẹ̀ lẹni tí wọ́n wà lìjánà ọ̀rọ̀ yẹn ò wọ etí ní ọba ti pé ó rí èèyàn méjì ó rí èèyàn mẹ́ta wọ́n di mẹ́rin wọ́n di márùn ha bàtà pọ̀ ẹ̀sìn ṣe máa ń bẹ̀rẹ̀ ọ̀rẹ́ náà ni máa bá tèèyàn jẹ́ débẹ̀ ní ọba ti anything tó máa ń sọ pẹ̀sìn àwọn ọ̀fẹ́ bọ́. kíyè sára o ilé ayé wa yìí ẹni tó fẹ́ tún tọmọ làkejì ṣe nínú rẹ̀ wọ́n pọ̀ tí ẹni tó fẹ́ ba tirẹ̀ ẹni tó wù kọ́ dáa fún ọ wọn ò tó nǹkan lẹ́gbẹ̀ẹ́ ẹni tó fẹ́ kí tiọ̀ bàjẹ́ ẹni tó yẹ pé tá a bá bá ṣe oríire lápadà mú kó ń bẹ̀ wọ́n pọ̀ bí àwọn ẹni tó ṣe pé tá a bá fi lè tò mọ́ wọn aburú la bá bọ̀ mbẹ́ alátìsí wa ni oníkálukú wa ó yẹ ká látìsí kọ́ máa tìsí ara rẹ̀ ẹni tó bá tiẹ̀ jẹ́ kò ní sọ pé òun ní bá jẹ́ ìwọ tó fẹ́ bá jẹ́ ló ní sọ̀rọ̀ alẹ̀ kíyèsí talẹ́ni náà tó ń bá ti kí ló sì mú ọmọ abá ti kí ni tó fẹ́ mú jáde bẹ́ẹ̀ wọ́n sì jẹ́ ẹni tó pé ilé ayé lásán ni wọ́n máa ta yìnyín lójú rẹ̀ tó máa wá léka tó ní ronú nípa àtúbọ̀tán rẹ̀ bàbá ń bẹ́ nìkan ṣe tí ìbá ti pọ̀ wá pẹ̀lú rẹ̀ tó bá ní í pẹ̀lú ká sẹ́sìn wá ẹ dákun ẹ sọ fún kọ́fọ́ ọmọ rà rẹ̀ ẹni tá a bá ṣe. táàbì di ọ̀tọ̀ ọlọ́run ọ̀tọ̀ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ẹ sọ fún páàkìlẹ̀ ẹ jẹ́ ká máa ike bákan náà wà kusi síbi táàkù sí tẹ́ni táàbà wa bá ṣe dáàmú lọ́rẹ̀ tí ọba ti ní tún wa sí ká dáa ju bá a ti ti wà lọ ẹ dákun ẹ pé kọ́ fọ́ ọmúra nítorí tó bá ń bá wa ṣe pẹ̀lú páàkù síbi tá a kù sí àtúnṣe kan ò sì tọ̀dọ̀ rẹ̀ wá sọ́dọ̀ wa wọ́n dájú pàtó máa bàjẹ́ sí i. ọ̀rẹ́ ká lọ́rẹ̀ ọ̀dà ọ̀pàtàkì Islam sì pè wá lọ sídìí rẹ̀ ṣùgbọ́n rúta láàmú lọ́rẹ̀. a gbọ́dọ̀ rí i pé ẹni tá a bá sọ̀rẹ̀ tó di a máa ẹni tá a bá sọ̀rẹ̀ tó ní dájọ́ tọ́lọ̀ ẹni tá a bá sọ̀rọ̀ tí ó jẹ́ kí gbogbo àlámàrí wa tá a máa fi mọ́ lọ́n tá a ní dínà títí ẹ̀ là á mú lọ́rẹ̀ o mọ gbogbo ẹni tá a bá ṣe tí ó padà wá sọ wá dọ̀tọ́ lọ́n tá a padà dọ̀tá ànábì sallallahu alayhi wa alihi wa sallam kọ́kọ́ múra rẹ̀ tó bá dijọ́ gbẹ̀ndà kìyàmà gbogbo àwọn ọ̀rẹ́ ni wọ́n dọ̀tá o gbogbo ọ̀rẹ́ ni wọ́n dọ̀tá o illa al-muttaqin àyàfà wọn tó yẹ pé ọ̀rẹ́ wọn tó ń bára wọn ṣe lórí ìpayọ lọ gbogbo ọ̀rẹ́ tí a máa ń bára wa ṣe láyé gbogbo àwọn ọ̀rẹ́ òun ni wọn padà dọ̀tá ara wọn tó bá dijọ́ gbẹ̀ndà gbìyà àyàfà wọn tó yẹ pé wọn páyà Allah kí wọn á ló dé táwọn ò ní ṣọ̀rẹ́ torí tọlọ kí ló dé táà ní ṣọ̀rẹ́ ká nífẹ̀ẹ́ ara wa nítorí ti Allah. kébò ṣe jẹ́ pé nínú èèyàn méje tọ́lá ọkọ̀ sábẹ́ bòjì tọ́jẹ́ bòjì ti Allah lọ́jọ́ tí ò sí bòjì kan àfi tiẹ̀ nínú ẹ̀lẹ́ni méjì tàhábà fillah fẹ́ràn ara wọn torí ti Allah torí ẹ̀ ó lè jẹ́ pé mo ti lọ́rẹ̀ẹ́ náà nìkan tá a bára wa sọ̀rọ̀ ẹ̀ láti pìlẹ̀ àfi nítorí tilẹ̀ ayé àfi nítorí àǹfààní ilẹ̀ ayé ẹ jẹ́ lónìí kájẹ́kọ̀ rẹ̀ wà wọ́n jẹ́ torí ti ọlọ́n báwo ló ṣe jẹ́ torí ti ọlọ́n ká máa fẹ́ràn rẹ̀ nítorí pé òun náà fẹ́ràn ọlọ́ ká máa fẹ́ràn rẹ̀ nítorí pé ó fẹ́ràn anabi wa Muhammad sallallahu alayhi wa sallam fífẹ́ràn ọlọ́n fífẹ́ràn anabi ni pé ń tẹ̀lé àti ọlọ́n ń tẹ̀lé àti anabi wa Muhammad sallallahu alayhi wa sallam eléyìí ó fún wa láǹfààní ńlá láti pàkíyèsí ara wa ọ̀rẹ́ mi kì í lásán ni mo mú ọlọ́rẹ̀ẹ́ mo mọ ọlọ́run nítorí pé mo rí kán tẹ̀lé tọ́lọ́run tẹ̀lé tànàbì ní báyìí mo sì ti rí kó ní yẹra fún tọ́lọ́run òun jìnnà sí tànàbì ọ̀rẹ́ mi já padà sí ti tọ́lọ́ eléyìí tó ń ṣe yóò pè òun náà yọ gbà ẹ̀rí pé kì í sábà kì í sábà rọ̀ wá lọ́rùn láti sọ fún yàn tí bá ń tẹ lọ́rùn pé kọ́ padì sábàbí ni pé láti pìlẹ̀ náà kì í ti tọrọ lọ́rùn láti ń bára wa sí bí ẹni tí ọ̀fọ̀nà bísínẹ́sì hàn mí tí máa rí i pé ń ṣe ń tọ́ta kó tọ́lọ̀ ìní lè sọ fún nítorí tí mo bá sọ fún ó ṣeé ṣe kó sọ pé á pín gàrí lónìí láì sí kọ́ lọ́pàá wa pọ̀ oníkìfọ̀nà bísínẹ́sì hàn àmọ́ tí bísínẹ́sì náà bá pa wá pọ̀ sẹ́mi wá jẹ́ pé mo wá fi hàn pé torí pé ẹjọ́ mọ ẹ̀yà mi mùsùlùmí mo sì rí pé ìfẹ́ sì ṣeré lọ́kàn mi ti balẹ̀ sí i níjọ́ tí mo bá rí tíńsà ti ṣe tí mo bá pàkíyèsí rẹ̀ kò ní lè sọ fún mi pé wá àdìkọ́ lọ pa wá pọ̀ yọ mọ̀ yìí pé àkọ́kọ́ ṣáájú business Islam ti kọ́kọ́ pa wá pọ̀ mùsùlùmí kúmá dengi lọ́jọ́ fọmọ ẹ̀yà rẹ̀ mùsùlùmí kò ní fẹ́ láti rí pọ́mọ yóò ń jẹ sọ́fìn kó o lè ti rẹ́rìn ti rẹ́rìn báwo torí pé tí nǹkan bá ṣe mùsùlùmí ìwọ ló dé torí di eléyìí ẹ jẹ́ ká ṣe ẹ jẹ́ ká mú àwọn ọ̀rẹ́ wa lọ́rẹ̀ nítorí tọlọ ẹ má mú ẹnìkan kan lọ́rẹ̀ nítorí ilé ayé ẹ má mú lọ́rẹ̀ nítorí pọlọlá òun lọba àlú yìí lónìí nítorí pé tó bá yẹ kó ó ti jọba lẹsẹ mú lọ́rẹ̀ ẹ nílé sòdodo fún yọọ ma ṣẹbọ yọọ ma sòsà yọọ ma gbégun yọọ ma sòrò ẹ nílé sọfún àmọ́ bá ní a ah, inú wa dùn pé ẹ̀yin tẹ́ jẹ́ mùsùlùmí lẹ́wọ́ àjọba yìí yóò tẹ̀ fún wa láǹfààní láti pé ká máa pàkíyèsí yín ṣe ń tá a bá rí tí wọ́n ń ṣe tí ọ̀dà kẹ́ ẹ̀ máa bá wa sọ fún wa kó yí padà ẹ̀ rí tó náà bá ti mà bẹ́ẹ̀ nínú ìgbésí ayé kọjọba àwọn gbogbo tí bá ń ṣe tí ọ̀dà tẹ́ bá sọ fún wàhálà yóò máa gbà. bẹ́ẹ̀ náà ni ẹ má ti torí pé nìkan lówó lónìí ẹ̀yin ògùn á bá sọ̀rẹ́ nítorí pé owó tó ní òun lọ dání owó tiẹ̀ kìí ṣe tèmi tó máa ń bá bọ̀ rẹ̀ nítorí owó rẹ̀ à èso ní gàárì mi bí ní gàárì mi sọ̀rọ̀ kí n jọba bá sòdodo fún kí ló dé lọ́rọ̀ àwìrọ̀ owó rẹ̀ ní kí ìyàtọ̀ fẹ́ jẹun ọ̀ jẹ́ òyò ẹ̀ nílé bá sòdodo àmọ́ ẹ̀ka púpọ̀ ọmọ ẹ̀yá ni nínú ẹ̀sìn rẹ̀ kan gẹ́gẹ́ bí ẹni tó ní sẹ́kì tó bá ṣàìdá tó ṣàṣìṣe kíláàsì ọ̀fun à ọ̀rẹ́ wa nítorí ṣe ìtakùn ẹ̀sìn ọlọ́run sẹ́mi ọ̀pọ̀ òun ẹni tinú ẹni tí ò ní kankan ẹni tinú lórí kíni kíni kíni ọba tó ṣe kíni ò tó ẹni tinú láti sọ fún pé ṣe yọ̀ ọ̀dà olówó náà ẹ sọ fún pé à ṣe ó takùn tó bá tẹ fẹ́ràn rẹ̀ nítorí tọ́lọ̀ kí ẹsẹ̀ torí pọ́ fọmọ fún yín tó bá sàtìsí ẹ̀ lè sọ sẹ́yìn náà bá sàtìsí ẹ̀ lè sọ fún yín. àjẹ́ pé kókó ntí afẹ́fà yọ ní pé ọ̀rẹ́ rẹ̀ òun náà ni mùsùlùmí ẹni tí kò ní tinú láti gbé ọ lọ sídìí dáadáa kò sì ní kúrú ẹnu láti lé ọ̀dìnà sí bàjẹ́. Si yóò máa wù kọ́rọ̀ rẹ̀ ọmọ dáa lágbàá tọ́lọ́n àti lágbàá ilé ayé tá a wà kò sì ní fẹ́ kọ́rọ̀ rẹ̀ bàjẹ́ lágbàá tọ́lọ́n àti lágbàá ilé ayé tá a wà eléyìí lọ́rẹ́ rẹ̀ kódà kó ṣe pé kò ní kọ́bọ̀ tó lè fún ọ kò ní ipò kan tó lè ti dán ọ lọ́lá kò sì ní ìkẹkẹ àbúyàn òun gangan lọ́rẹ́ rẹ̀ ṣùgbọ́n ẹni tó ṣe pé ọba tiẹ̀ jẹ́ lágbàtọ́lọ́ lágbàtìlẹ̀ ayé tá a wà ó ṣe tán láti pè ọ lọ sídìí kọ dọ̀tọ́ lọ ànábì sallallahu alayhi wa alihi wa sallam eléyìí ń sọ̀rọ̀ rẹ o ọ̀tá rẹ gangan lélẹ̀ abẹ́lẹ́wọ̀n bẹ́ẹ̀ lẹ́dàá bẹ́lẹ́wọ̀n orúkọ rẹ tó dára àtàwọn àròyìn rẹ tó ga kó dàpọ̀ ṣàánú wa kó yan àwọn ọ̀rẹ́ rere fún wa ẹni tí a máa bá sọ̀rẹ̀ tí ó jẹ́ sábàbí dáadáa fún aláyé sábàbí dáadáa fún alálùkìyàm àwọn ni kọ́ lọ́wọ́ bọ́yàn fún wa ọ̀rẹ́ ti bà tẹni jẹ́ ọ̀rẹ́ ti kó bá ní láyé àti lálùkìyàm ọlọ́run dákun má fi sàdánwò fá wa ọlọ́run ẹlẹ́dàá wa jẹ́ kí ìfẹ́ tó nípa kọ́ máa wà láàrin àwa mùsùlùmí àìfẹ́ràn ara ẹni ìkórìíra ara ẹni ọlọ́run dákun má fi sàdánwò fún wa ọlọ́run ọba kó gbàdúrà gbogbo wa ní kọ̀kọ̀ àti ní gbangba subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. wọ́n ní tí ọ̀rẹ́ àwọn táwọn ń bá sọ̀rọ̀ tó bá jẹ́ ẹni tí ọlọ́run ti gbà fún ó ti lówó ṣùgbọ́n àwọn táwọn bá sọ̀rọ̀ àwọn ò ní. pé ọtọ̀nà káwọn máa rán létí láti gbàdégbà pé kọ̀yẹ́kọ̀ gbàgbé mi ọ̀rẹ́ wa o tọ́wọ́n káàdọ́mọ́ rẹ yìí bọ̀ ni kó tó di pé wọ́n ní wọ́n gbàgbé mi náà àṣìṣe ńlá kéèyàn máa sọ fọ́ọ̀rẹ́ rẹ̀ pé má gbogbo wa ọlọ́run ni wọ́n máa béèrè lọ́dọ̀ ọ̀dọ̀ Ọlọ́run ló ti máa tọrọ tó bá tọrọ rẹ rẹ kò ní tí wọ́n fẹ́ òǹgá alára ti bọlọ ló fún so ìwọ náà tó ń fẹ́ tó ń fẹ́ Ọlọ́run ni kò máa bẹ̀ Ọlọ́run ni tó fẹ́ ṣe tó fẹ́ fún téèyàn fún yàn kò sí tó lè di èèyàn lágbára láti ṣe nǹkan kan fún ọ nígbà tá a bá ti fojú sọ́dọ̀ èèyàn ìgbà náà ni wàhálà máa ń ṣẹlẹ̀ torí èèyàn tá a fojú sọ́dọ̀ rẹ̀ tí ó lè ṣe ń ta rò pé yóò ṣe fún wa ìgbà náà ni ó ti di pààrọ̀ náà ń bàjẹ́ ká kó oògùn owó ni tó bá jọ di gbólógbé tiẹ̀ gbà àwọn ẹni títí máa fẹ́ gbọ́gbọ́ ọ̀rọ̀ tiẹ̀ ni wọ́n fẹ́ gbọ́ torí wọ́n máa gbé àìbọ́jọ́ ti dé ọ̀nà àṣírí ẹ̀ àṣírí rọ́ọ̀wù lọ́mọ tí wọ́n náà lówó. torí ẹ ọlọ́run nìkan ni kéèyàn máa béèrè lọ́dọ̀ rẹ̀ àmì gbẹ̀mí ti kú ni máa sọ fún kẹ́nìkan ọmọ gbàgbé yẹn ọlọ́run nìkan ọmọ gbàgbé rẹ̀ eléyìí jẹ́ máa wọ̀ wọ́n ní ọ̀rẹ́ kan wà táwọn ní àwọn dáadáa ó ní ìṣòro pé máa ń lára kí làwọn lè ṣe sí i ẹ má ṣe sùúrù ni tó bá gbẹ̀yìn ní bá ń ṣe lára yín ẹ má fi sùúrù kún ẹ má ti ń bá ṣe sùúrù tó ń ti gbé ń ṣe lára yín kò lè fi ìlara rẹ̀ kó fi pa yín lára àmẹ́mà pàkíyèsí rẹ̀ pé ìlara ọ̀sọ́ ní dín kankan yìí tún bá tẹ níjẹ́ ni ọlọ́wọ́n bá lè gba ìwà burúkú lọ́wọ́ rẹ̀ nítorí ẹ má gbàgbé pé ọ̀rẹ́ tẹ̀yìn ṣe. ẹ ń ṣe níbàámu pẹ̀lú bọ́lọ̀ ti ṣe ní ni ẹni kìí ṣe bí bọ́yá ẹ ń sọ̀rọ̀ lórúkọ ọpẹ́ ẹ̀ máa bá rìn eléyìí ọ̀ràn lọ láti lè sòdodo fún un ọ̀rẹ́ wa kí ló ń ṣe lára sí tó ti pé ń ṣe lára kò ṣe lára ìgbà tí ò lè hàn ní àyàfi tó bá sọ jáde kódà tó bá fi wà sí àti fẹ̀sùn rẹ̀ kan kò lè rọrùn bí kò sọ jáde inú rẹ̀ tẹ̀ máa bí òní gbogbo dáadáa tọ́lọ̀ ń ṣe fún ọ yín máa bí ọnu aha eléyìí àti màá ló ń lára ẹ sì nà sí àfọ ẹ pàkíyèsí rẹ ṣètọ́ni ti máa ń jẹun lọ́pọlọ rẹ kẹ́ gbàdánù sọ àmọ́kẹ́yìn náà wàá sọ kẹ́ ọ̀rẹ́ wọn lára ló ń bá olórí ibú ẹ̀yin rẹ̀ lẹ́sìn máa sọ ọ̀rẹ́ wọn alágbèrè olórí ibú ẹ ní sọ fún un tẹ́ bá síbẹ̀ yẹn abú nìyẹn o ẹ sọ fún nítorí pé aláàánú lọ́lọ́run sẹ́yìn bá ti lè sọ fún un ó lè jẹ́ pé ọ̀rọ̀ pati eléyìí jẹba o. wọ́n ní táwọn máa sọ tó tó láti fi pẹran àkíkà ó ti tó bísímìlẹ́ Allahu akbar ó ti tó ṣùgbọ́n olùmọ̀sọ pé ó sọ pé àkíkà ọmọ rẹ ni nítorí ọbẹ̀ gbẹran fún wa ká jẹ kò sí problem bẹ́ẹ̀ náà àmì ẹran kí ni wọ́n pa ẹran kí ló ń pa sọ̀rọ̀ gbọ́dọ̀ tí ó yí pé ẹran àkíkọ̀ ló ń pa ọlọ́run ti mọ̀ kódà kó tó rẹ ẹran kódà kó tó bímọ ẹbí wọn lọ fún ọlọ́mọ àmọ́ síbẹ̀síbẹ̀ ó pé àkíkọ ọmọ mi lágbájá nígbà táwọn ibi sọlọ lọ àìsàn làtó fẹ́ pa ẹran ilé asẹmọ kọ sọ pé eléyìí tèmi ni eléyìí tà ló mà mí ni so bẹ́ẹ̀ náà làwọn olùmọ̀ sọ pé wàá sọ jáde nípa àkíkọ pé eléyìí ni àkíkọ ọmọ mi lágbájá ẹ̀rọ káyé jọ̀ ẹni tó bímọ kọ́ ló máa ń pẹran àmọ́ bá yóò tún sẹ́kù lọ́dọ̀ yín dì sí pé wọ́n máa bá yín pa ni pé tó bá ti di ọ kíkẹ́ wọn ṣe kíní kan wọn kó ma àwọn àfáàtì ọba yìí ń kó kọjá di ẹnìkan ti wà tọ́jọ́ lọ́wọ́ ọ̀bẹ òní ọgbẹ kílópamá yọ máa gbọ́ bẹ lọ síbẹ̀ so Islam sọ pé ìwọ fúnra ara rẹ ìwọ náà lọ pẹran ìwọ fúnra ara rẹ ìwọ lọ pẹran so tó bá ti jẹ́ pé ìwọ fúnra ara rẹ lọ́ba pẹran tó sọ pé ọlọ eléyìí ni àkíkọ ọmọ bismillah Allahu akbar eléyìí ni àkíkọ ọmọ mi eléyìí lọ sọ jáde lọ́rọ̀ àmọ́ ti mọ ẹlẹ́mìí rẹ pé àkíkọ̀ ni wọ́n wá tún wí jáde àkíkọ̀ ọmọ mi lágbára ni lẹ́yìn ìjọba. wọ́n ní kí ni dáadọ́ kí wọ́n dábẹ́ fóbìnrin àpọ́nlé ni àpọ́nlé ni wọ́n pè sobi maana yóò regularize feeling rẹ̀ torí ẹ̀ wọ́n ní wọn ò ní fa abẹ́ rẹ̀ dànù wọn ò ní gé awọ rẹ̀ dànù ọwọ́ bí òkè abẹ́ tó dàbí gbé orí adìẹ orí àkùkọ wọn náà ni wọn kọrọ agé kínkínní ń bẹ tí wọn bá gé kínkínní yẹn bẹ wọn fi regularize feeling rẹ kò ní í jẹ́ni tó jẹ́ pé yọ àmà sunkún tẹ̀ lọ́kùnrin ká pé kọ́sánù kọ́bọ̀ nsùn kọ́bọ̀ nsùn báwò. tẹ̀sí mọ̀ káwọn olóyìnbó ti wọn tẹ́lẹ̀ ńkọ́ wọ́n fẹ́ sọ obìnrin jẹ́ ẹranko tẹ́ pé yọ máa lé wọn kábíkíbi yọ máa pé so Islam ọ̀fẹ́ islam ọ̀ wá sọ pé agbábitẹ́tì gé kínkínní kẹ́ ẹ tún gé náà tà islam ọ̀ sọ bẹ́ẹ̀ torí dábàá gé tán ẹ ti pa ọmọbìnrin sáyé òun wàá di èèyàn kan tí ò ní feeling islam ò tún fara mọ́ islam ò sì gbà kíkẹ́ fá gbogbo abẹ́rẹ́ dànù kọ́ wá kú o ọlọ́mọdé islam ọgbà torí rẹ̀ bó ṣe bọ́lọ̀ ṣe dá náà ni ọ wà kódà tí kò bá jẹ́ pé òun àbáwọn òbí rẹ̀ tán bá wọn bá a dábẹ́ kínkínní ẹnìkan ò lè mọ̀ kí wọ́n dábẹ́ fún ṣé kí wọ́n là ṣe jùtọ́ wà ń bẹ̀ àbáwọn tẹ́sí Islam táwọn ọ̀fẹ́ Islam sójú wọn ọ̀fẹ́ gbọ́rọ̀ rẹ̀ tí wọ́n fi máa ń pariwo káyé tóró wù àwọn kí gbogbo wọn dàbí ẹranko kí báwọn obìnrin wọn ti fi ẹranko sọ́kí láàrin títì láwọn lóyìnbó yẹn obìnrin wọn bọ́ sókòtò kóńdì rẹ̀ tọkùnrin òfò náà tún bọ́ sókòtò kóńdì rẹ̀ tó wọn bá ara wọn sùn títì ẹni sọ tọ́ílẹ̀tì lọ́nlọ́ títì ṣé pé abáṣe máa sẹ̀mí ẹranko nù islam ọ̀farama pẹ̀lẹ́ ìjẹba tọ́jú ọba máa da má pa obìnrin sáyé o ọ̀ma rẹ̀ dá ọ̀hán má bẹ ọ̀hún fàdí rẹ̀ dànù ogun ọba ti fọ́ òsè lẹ́ padà ńgbà tí èsè pépà torí di eléyìí bọ́ọ̀ba ti máa fa tẹ́nìkan sì máa gé no tọ́ọ̀ba ti máa dá tẹnìkan ò sì máa dáadáadáa bí islam ti ṣe wí ẹfìdí rẹ lẹ ọlọ́run máa sọ kálukú kọ́mọ́jẹ́ pé ibi tá a ti ń wá láti tún ṣe láti bàjẹ́ eléyìí jẹ́ bó ṣe jẹ́ wọ́n lẹ́nìkan ṣe yahoo yahoo ọwọ́ abẹ́ àwọn ṣẹ́ sáwọn lè ṣiṣẹ́ fún un ọlọ́run ọ̀bẹ ọ pé kọ́ máa béèrè lọ́dọ̀ ẹni tó bá gbéṣẹ́ wá kọ́ máa pé kí ni sẹ́yìn mo rò pé bí ẹnìkan máa kó wá fún ọ ó lè bá tún ṣe ẹ bá tún ṣe kí ni ti ọ ẹ gbogbo àwọn àṣejù burúkú lẹ́yìn òfin lọ kó bára rẹ̀ tóró láyé ìsìn ó tún lè mú ọ ikú ọgbẹ́ kò ń jẹ́ rí bẹ́ẹ̀ ìgbà ọ̀sẹ̀ twenty five million naira fọwọ́ ọ̀tọ̀ ọ̀tọ̀ tó two and a tó bọ́lá máa wọ́wọ́ lọ ní ọjọ́ ẹgbẹ́ kú àmọ́ mẹ́nu fi wá rọ́ so eléyìí túmọ̀ sí pé ọlọ́run ọ̀bẹ ọ́ hẹ́n ṣé ìjẹ́ bó ṣe jẹ́ wọ́n ní ẹnìkan ní àwọn méjì àwọn ìyàwó méjèèjì wá jà àwọn fámìlì ìyàwó kékeré wá pọ̀ ọmọ tiwọn wọ́n ní kó máa bọ̀ nírètí pé wọ́n fi padà báwọn mú ìyáálé náà wá káwọn fi wá gbó dẹ́kun fún un tìyín ti jẹ́ àṣejù burúkú ọmọ tiyin tiyin àti tẹ̀lé akọ sẹ́ńtọ́rì ọmọ tiyin ọjọ́ ìyàwó kékeré fún lọ sípítù ní ìsìn gbogbo èèyàn tó èèyàn tó ọwọ́ akàn ọwọ́ wọlé wọn àti kí ni sẹ́yìn lárí mi. <laughs> abẹ́rẹ́ wo wọ́n máa fún mọ́kọ̀ ọlọ́run mẹ́jẹ̀ á gọ̀ ẹnìkan á sọ pé ọkọ̀ ìyáálé rẹ wá torí ìyáálé rẹ o ti ń kárù pọ̀ kàràkàrà rẹ̀ ẹ ọmọ tí ní ká ẹ bá wí àmọ́ pé mú ìyáálé kan wá ẹ wọ́n wá ọba fi lè pè ìyáálé ń wá àwọn fámìlì ìyàwó ọmọ pé wa so lẹ́yìn náà àṣà burúkú ni kọ́mọ ó ní gbólóhùn aṣọ ńlẹ̀ ọkọ rẹ̀ káwọn fámìlì rẹ̀ wá ní má bọ̀ àṣà burúkú ni o ẹni bá sì ń ṣe bẹ́ẹ̀ yọ padà di pé ó sọ àwọn ọmọ rẹ̀ dílé mọ́sú ọmọ ti lọ́ọ́lé ọkọ obìnrin máa bára wọn jà náà ni wọn dà gẹ́gẹ́ bíi tẹ́ bá mú àkùkọ tún wálé wá bá àkùkọ tó ti wà ń lé tẹ́lẹ̀ tí wọ́n bára lọ́wọ́ ni sẹ́wọ̀n pé wọ́n fi yẹra wọn pé bí ikú ló lọ pọ̀ níbi tàkúté ni wọ́n ń bọ̀ wá àbí wọn náà wọ́n tún wá láyà láyà wọ́n mú ọgbà náà ń bọ̀ àbí. tí wọ́n kọ́kọ́ fúnra wọn ni. so èyí wá ní kọ́ yọ́n ibi tí wọ́n wà náà battlefield ni wọ́n wà tó náà máa defend ara rẹ̀ títí tí ó fi ráyè jókòó. ẹlòmíì ọmọ rẹ̀ nìkan lọ́wọ́ àlọ́dọ̀ ọ̀pọ̀ so ọwọ́ rẹ wá lo ikò kan pé òun ni bàbá yàwó ọmọ rẹ ló tún ṣàìdá o kàkà eh, bí kí máa ṣàìdá kéèyàn tún máa sùn àti kéèyàn máa sùn kàn á burú ni Yorùbá sùn tẹ́ mú tẹ́ mú ọmọ tí wọ́n á ń fún bàbá rẹ̀ ìwọ́n sọ fún ìyàwó ń jọ pé sórí mo fún ọ̀fẹ́ tẹ̀lé tí mo bá tí o fi ṣe tí mo wí kó tó ka fáìfù tán bàbá ti dé <laughs> ó gbé mọ́tò wa ní píkọ̀ ọ́yá ẹ máa sọ ẹrù kalẹ̀ ẹ máa sọ ẹrù kalẹ̀ lọ́ọ́bù ó ló ti parí báwọn ẹ máa pẹ́rù sùn tó o fẹ́ lé ọmọ rẹ lé ọkọ ni. bàbá ti fi ọmọ lọ́kọ kí ni wàhálà ti yín ẹ jẹ́ kó gbélé ọkọ ìyàwó àti ìyáálé jà ẹ̀wọ̀n á ní kọ́ máa ti yán máa kó bọ̀ wálé títí yẹn. àbẹ́ ìkúkú fẹ́ fọmọ yẹn lọ́kọ̀ yẹn tẹ́lẹ̀ nígbà tí èsì pé wọ́n rọ yín lóògùn wọ́n tú láti yín. lẹ́yìn náà ọmọ ìyálé àti àbí ìyálé àti ìyàwó jà kí ló kan fámìlì táwọn ìyàwó méjèèjì láti wá dá sí. bóòlù ọ̀rọ̀ ti lele tó tó fi wá rí pẹ́yìn náà lẹ́sùn wa máa dá sí ilé ọkọ àwọn ọmọ yín tí wọ́n bá yanjú ẹ̀ tó ò rí yanjú pátápátá lẹ́yìn náà lè wá bá wọn dá sí. sẹ́fíìsì mi à ń wá ìníkàlùkù fi fọmọ lọ́kọ ó ti rà ṣe jẹ́ tó wọ́n bá ti wú kọ́lọ̀ ìwọ náà ló tún dé ọ̀fẹ́ fi wàhálà para rẹ̀ ni tòtẹ́ bá ti fọmọ lọ́kọ ẹ jẹ́ wọ́n gbélé ọkọ kọ́ á ní mà sí pé kí wọ́n kọ́ náà máa fi àjọ mọ́ o kí wọ́n kú ti níjà bá ti wọlé ọkọ kí wọ́n máa fi ilẹ̀ káwọn bàbá yín wọ́n máa dà sí ma wọ́n dà sí tọ́ba yàtà tòtẹ́ sọ wọn bàbá mi náà burú tọ́ba fi àjọmọ rẹ̀ yọkàn wá ni yóò dì wá ni ní ti tàwọn sport bọ́ọ̀tà bọ́ọ̀tà ká lura so ṣe bá lura yìí tẹ́ tìyàwó tí a ń bẹ lé ọkọ kọ́ kápẹ́ wọn ló lu ọkọ ọmọ lọ fẹ́ pa ọkọ ọmọ rẹ ló tún fẹ́ pa yìí tọ́ba ìjẹ́ pé náà lọ́wọ́ rẹ̀ hàn so fún ọmọ tiẹ̀ ló ti ṣe gbẹ́lẹ́ mọ́ kí wọ́n tó fẹ́ pa bàbá mi tó yẹ tó yẹni lọ yẹni àyè àpọ́nlé àyè ọ̀wọ̀ lọ́yẹ káwọn àna ọmọ fira wọn sí yìí ti gbọ́rọ̀ ṣẹlẹ̀ tàì ṣẹlẹ̀ bàbá ìyàwó ti kápẹ́ wò ẹ̀ẹ́m torí tọ́sẹ̀ ẹ̀ẹ́m wọ́n Yakubu bàbá wa bì ah, ah. <laughs> so gbogbo ọ̀rọ̀ àwọn ọ̀gá yìí báyà sàrò ẹjọ́ ni mọ́tà oníṣẹ́ o mọ́tà ẹ̀jẹ̀ tiẹ̀ sálẹ̀ orúurukúru tó ti kọ́ kúlẹ̀ àná ẹ̀ẹ́dẹ́gbẹ́sẹ̀ jẹ́ wọ́n ní ẹ̀ ń bá wa sọ̀rọ̀ ta lọ̀rẹ́ wa ẹ̀ rántí sọ fún wa sọ́tọ̀ káwọn ọkùnrin máa bá àwọn obìnrin ṣọ̀rẹ́ káwọn obìnrin náà máa mú wa lọ́rẹ̀ ọ̀rẹ́ ẹrú èwò ọ̀rẹ́ kí ni adámbẹ́kùn ṣe láyé kò sí ń tọ́jọ́ bá àwọn gbàdé ìsọ̀daràn ìsìláàmù sọ pé kẹsì ẹ̀rọ ayé ni tá ń lọ lófo nítorí pé irú ọ̀rẹ́ o yóò padà rìsọ́ọ̀tì sí ti ọ̀daràn náà Ọ na ẹni tó ní ẹjọ́ sá àti ń bára wa bọ̀ pẹ̀lú ìyàwó tó ń fẹ́ fẹ́ láti fi six years so àwọn wá wò pé ẹ̀yìn ọ̀rẹ́ yìí làwọn á gbọ́ ẹgbọ́ ẹ̀yìn yìí làwọn gbọ́ pé ká máa ṣe courtship yẹn so sáà lè fẹ́ra wa nídìí ẹ lè fẹ́ra yín mọ̀nà àmọ́ àmà ti ṣe ọ̀ràn dá ọdún mẹ́fà tẹ́rẹ́ oṣù mẹ́fà kátó akọ́dún à ẹ̀gbọ́n tó dara kan ṣe ni ó ní òun máa fẹ́ ń sọ ti ń bára wọn bọ̀ tipẹ́ ó wá máa fẹ́ obìnrin náà wá gbà ó ní àmọ́ òun ò obìnrin yẹn àfi tó bá ṣe nǹkan kan fún un torí ẹ Islam tó bá nǹkan torí aburú pọ̀ mi amúra ẹni lọ́rẹ̀ anyara ẹni lọ́rẹ̀ apàdà fẹ́ra wa aburú náà ni padà dà tó bá nídìí obìnrin tó fẹ́ fẹ́ yẹ kó kò yẹ kó gbá àsìkò tóbi wọ́n ti rí onígan ló níyì kò ní níyì ẹ̀ má lọ́la onítorí tó wù ọ̀yàn ló níyì kò ní níyì ẹ̀ má lọ́la ìyẹn ni pé tẹ́ ẹ̀ bá tètè sí pápápá tí wọ́n ti ń dọdún kìíní ọdún kejì yóò ti sá ìwọ náà ti tí so ọwọ́ á ní àfi tó bá ṣe nǹkan kan fóònù lòun ọgbà pé ọ̀fẹ́ ọwọ́ á ní kíni ó lòun fẹ́ kọ́ ya fọ́tò rẹ̀ ránṣẹ́ sùn níkẹ́ẹ̀tì a'udhu billahi minash shaitani rajim ọmọbìnrin bóun náà ni bọ́ọ̀lù rẹ̀ ni wọn nìkan ní sáńbí léèrè sẹ́mi kí táwọn bá fẹ́ béèrè wọ́n máa ń béèrè diplomacy diplomacy <laughs> question tí wọ́n máa ń béèrè tó bá ṣẹlẹ̀ séèyàn kápẹ́ nìkan abéyé wa so abẹ́ diplomacy lọ́ba wa ó ní ọmọbìnrin yẹn wá ya fọ́tò yẹn ránṣẹ́ sọ́kùnrin yẹn orí rẹ̀ dàrú ni èmi náà á gbé kò ní dipulomasi mo gbé sí direct orí rẹ̀ dàrú náà báyìí tọ́gbẹ́ ọ̀rọ̀ rẹ̀ àwọn òbí lẹ́yìn lè ṣe tọrọ jù nígbà tí wọ́n fún mi ni ó ní ẹni náà fà lólu ara ẹ̀kọ́ ọ̀gbìn náà ni. ó ní sí alẹ́nu lẹ́yìn ìgbà tó gba fọ́tò ìhòòhò òun <laughs> lọ́ba lòun ọ̀fẹ́ máa tẹ́lẹ̀ ńkọ́ ṣebí wọn ní ta bá bò ló máa níyì ní ìsìn kí ni wọn náà tún fẹ́ fẹ́ má ṣebí gbogbo ẹ̀ náà kí ló fẹ́ jọ lójúmọ́ tó bá délé rẹ̀ automatic result ní ntọ́kùnrin ọ̀padà sí náà lóde kúkúrú nítorí wọn tẹ́tí ọmọbìnrin kó owó fi fọ́tò rẹ̀ hàn gbogbo aráyé òun gbé sí Facebook la hawla wala quwwata illa ọlọ́run jẹ́ agbọ́n àwọn ẹlòmíì gọ̀ ńgbà tó ń ya fọ́tò ara rẹ̀ wò tí wọ́n lọ yá ni àbí wọ́n bọ̀ yá sẹ́mi àtẹ́lẹ́ yìí náà ó tún fún bùkátà pẹ́sẹ̀. bọ́ọ̀lù sẹ́ẹ̀tì ansẹ̀tì rẹ̀ àti kámẹ́rà rẹ̀ tó sì gbé ọ látòrí dẹ́sẹ̀ tí ò ṣe mistake ó tún súnmọ́ gbọ́dọ́gbọ́ dara ru rẹ̀ kílàn tún bẹ́ẹ̀ ń bẹ̀ tọ́ bá yá. ọ̀dọ̀ wo àwọn obìnrin kí wọ́n lọ gbọ́n o kí wọ́n lọ gbọ́n o màá fẹ́ ọ màá fẹ́ ọ irọ́ ló máa ń o ọ̀pọ̀lọpọ̀ o eléyìí gbogbo gbogbo ara rẹ̀ ló ti gbé tọrọ báyìí irú rẹ̀ ní máa fà táwọn ọmọ mi lọ máa pokùnso ìgbé ìkúyàjọ ẹ̀sìn lọ tẹ́lẹ̀ bá gbọ́ Facebook tí gbogbo ara yẹn wò tó àdírẹ́sì ibi tá ẹ lè bá wa tí ò ní ọ̀rẹ́ rọrùn ẹ má ṣe mùsùlùmí là tó bá gbéyàwó lẹ fẹ́ fẹ́ lódodo ẹ̀yin náà rọ ọmọbìnrin tó nà fẹ lọ́kọ lódodo sòtẹ́ bá kọnu sí mọ́gbà ìgbà Ọpọlọpọ mọ́gbà ó ní tóbìnrin rí ìgbà ó ní tóbìnrin rí ẹ má fọ́ọ̀sì bàtí sọ pé òògùn mi wọn náà wáyàwó síwájú jẹ́ kó rèé tí ó àmọ́ obìnrin ti sọ pé mi ń ṣe kí wọ́n máa dáṣà kan pa àwọn bàbá wa wọ́n ní ẹni tí ọba ti tí ẹni tó bá tẹpẹlẹ mọ́bìnrin wá lóbìnrin padà tẹ́ kékin torí pé at the end of the day ó lè jẹ́ kó fi ọ by force yọ padà di pé ẹ̀ nígbẹ́ àlàáfíà àmọ́kùnrin bóbìnrin sọ̀rọ̀ ẹ̀ kí náà tó fi ṣe torí tọ́lọ̀ àbájọpọ̀ àjọ one school àjọ wà ní the same department ọwọ́ ajẹ́ pé àwọn obìnrin lẹ́wọ̀n àjọ máa dìbò ẹgbẹ́ ìjọ ṣe tutorial ẹwọ́n àjọ máa kóra yín ká àwùjọ fi lẹ́ àbájọ ń sáà wàtún àtòbí yọ̀ àmọ́ para wọn ká títì àwùjọ fi lẹ́yìn mi lẹ́jọ́ tó wà lọ́rọ̀ jẹ́ ẹ̀yìn lè Islam Islam ti ẹ̀dà ẹ ọ̀tà àwọn jọ́ọ̀nù àwọn dínkà àwọn tìǹẹ̀dù àwọn òkèchukwu wọ́n ń ṣe bẹ́ẹ̀ ṣe báwo rí wọn lu ẹbí Muhammadu ni wọ́n ẹbí Ahamadu ni wọ́n Abdullahi ma ni wọ́n abdulrahman ni wọ kí ló sì ọdọ fẹ́ yà yàkuyà ọfẹ wọ alìjẹnà ni àbórìrì ògbé ni ìwọ àwọn ẹni tí dẹbẹ àwọn alìjẹnà kẹtọ wa mùsùlùmí ni wọ torí ilé ayé àdáwò làwọn wà kéésì gbogbo tó bá wù ọ lọ́rọ̀ lù nítorí kó lè bá wọ bó kó lè bá wọ alìjẹnà ọlọ́wọ́n bá máa dán wa wò lóríṣiríṣi láti fi mà bá gbọ́ ń gbọ́ àbá ọ̀gbìn gbọ́ ìrọ̀rùn làwọn obìnrin náà gbà tiẹ̀ wọ́n máa tẹ̀tẹ̀ lọ́nu bí àgbàrá odò ọlọ́run á fẹ́ tán wò nu ṣé wọ́n máa yẹra sọ máa sá fún wa torí kí mánì rẹ̀ ọmọ lọ bàjẹ́ tó bá ti lè sọ ọ́lẹ̀ pín ní tí ṣètọ́ ní fẹ́ náà tí wọ́n bá ti pé mánì tọ́ da ó yòrò kọ́lọ́ má jẹ́ kí mánì tí wọ́n yòrò. wọ́n ní tí abámisì rákà jù bẹ́ẹ̀ lọ sẹ́nìgbà tí màmá ń ṣe tẹ̀síọ́hùd láti sálámà sáwọn àna ó ṣe as-salatu al-ibrahimiyya rárá àníṣe asọ̀láàtì ibrahimi yà wá yóò máa wá ni ní tẹ̀síáhùdù ti wá àwa tá a bá sọ láti láti bẹ̀rẹ̀ èyí táwa náà fi sálámà ibẹ̀ láti ṣe asọ̀láàtì ibrahimi yà eléyìí túmọ̀ sí pé rákà kẹta tèmi mọ́ wa sọ̀láàtì rákà mẹ́rin lásìn ṣe ìmáàmù wa ṣe tẹ̀síáhùdù tiẹ̀ tó fi sálámà tèmi bá tèmi débi ashadu an la ilaha illallah wahdahu la wa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu máa dákẹ́ tí ìmáàmù bá parí tẹ̀síáwùdù ti àtàdúrà tí ó ṣe tọ́ sálámà máa bá ṣe rákà kẹrin tèmi yẹn ìgbà náà máa ṣe tẹ̀síáwùdù tèmi náà láti pé kò tó o á jẹ́ pé yorùbá lẹ́bù ní yorùbá lẹ́bù wọ́n ti ro oríṣiríṣi àwọn ṣìrìkìyàtì má pẹ́pẹ́ yẹ àwọn nǹkan tó ní ṣe bí ẹbọ bí ẹbọ bí ẹbọ wọ́n ti ro má pẹ́pẹ́ yẹ tọ́ọ̀bá ní jórí rẹ̀ má jẹ ọ̀ọ́kàn rọ̀ agé orí rẹ̀ síbi kan ni àmọ́ òkú yòókù má jẹ́ kó ọmọ kọ́tẹ̀ ládàrí kí ni bẹ́ẹ̀ mi ẹ ẹ rà rẹ̀ tó máa dùn tó yẹ pé yóò tóbi ni tí yí dáadáa. bàbá tó bá tún ṣe dáadáa tó rọ̀ masha allah la quwwata illa gé má jẹ́ lè jẹ tọ́kẹ́ kí ló ṣe kò sí tó ṣe di haram kò wù mí jẹ màá sọ pé kò wù mí jẹ àmọ́ kì í ṣe pé kò tọ́ jẹ jẹ inú wa ń pè ó máa ń dàbí agilẹ́ntì ó máa ń wà nù sahara wọ́n ń pè ní pẹ̀lú kìí ṣe pẹ̀lú dal so àwọn sahaba wa ń jẹ so wọ́n á ní ah, wọ́n jẹ ní jẹ nítorí pé nǹkan kan kọ́ ló sì mú mi má jẹ bí pé wọ́n jẹ́ ìyẹn ní Maka wọ́n anabi ọkọ fún wa kò sì fẹnu kọ bẹnu àtẹlù ṣùgbọ́n níwọn jẹ ń lù wa so bẹ́ẹ̀ náà ni wọn ọmọ pẹpẹ yẹ jẹ kò sí wàhálà ń bẹ gbogbo ẹ náà wọn sọ fún ọ ni tí wọn bá sọ fún ọ tó dé tó dé sílẹ̀ nìkan débi ń pọ tí wọn kó pẹpẹ yẹ dà sínú ọbẹ̀ àbí òye ó ti jẹ kátó ti fún egun rẹ kó tó sọ̀rọ̀ sọ ọmọ tó jẹ pẹpẹ yẹ lọ wọ́n ní táwọn bá gbàgbé láti ṣe wítìrì láti ṣe kùnúùtù nínú wítìrì sáwọn forí kanlẹ̀ ti gbàgbé rárá ṣíṣe wítìrì nínú àti ṣe kùnúùtù nínú wítìrì kò sí pé káyọ̀mọ́tò ń jojúmọ́ kò sí túláàsì ń bẹ̀ tó bá wù ọ́ lẹ́ẹ̀kan láàrin gan ni bẹ́ẹ̀ lànà bí màsí lẹ́ẹ̀kan láàrin lẹ́ẹ̀kan láàrin àmọ́tẹ́ máa ń sọ̀rọ̀ pé bọ́yá bíi ti Ramadan náà òun náà já kìí sojoojúmọ́ á máa fi sí pé bọ́yá lẹ́yìn ìgbà tí Ramadan bá ti dá méjì ńlá máa ṣe pé ọ̀rọ̀ àforíkalẹ̀ pé ẹgbàgbé kò sí ìforíkalẹ̀ kankan máa bá sọ láti ẹ̀ lọ wọ́n ní pos báwo ni ẹ má ṣe ni torí pos kò yàtọ̀ sí báńkì báńkì tí wọ́n gé kúrú ni so instead of you going to the bank gbogbo transactions ọ̀fẹ́ ṣe ń kọ́ wá sí ládùúgbò ìtumọ̀ pos ni ọ̀fẹ́ send owó ọ̀fẹ́ receive ọ̀fẹ́ ṣe gbá ọ̀fẹ́ ṣàwọ́ àṣẹ ń bì charges the charges are the same ọ kó tún jẹ kó tún lò àbí kó jẹ kó pọ̀ ju ti báńkì lọ díẹ̀ tó bá wúwọ́ ọ̀kadà tó gùn àbí òye wa so àwọn anìsìn aṣọ pé báńkì ọ̀tọ̀ torí báńkì rìbá làwọn báńkì táwa ni so àwọn fẹ́ kó dínkù ẹ̀yin tó wá pẹ̀lójú ètò aṣọ di tọrọ pákálé ó wá di pé gbogbo àdúgbò sàṣà níbi tí ó sì POS. sọfọ láti wá sọpọ dá ètò wà kan tọjẹ lé ọràn à ń fẹ́ kó dínkù di kínní tani gbogbo kárà ní ìdá ọjọ́ pé máa jẹ rìbá. sọlá ìjọba ti ṣe jẹ kọtọ kọtọ ti banki yẹn gan ẹ máa ṣe ẹ máa ṣe transaction bẹ́ẹ̀ lẹ́ni tọkàn rẹ̀ ń kọ wọlọ tó bá mi wà tí èsì ti haramu yìí ó ń là bá ti torí ní ó àmọ́ tẹ́ ẹ bá ṣe tọ́jú hara ẹ lọ́nà mi jùlọ ẹ tí sí wàhálà lọ́dọ̀ lọ. bí kẹ́ńté báńkì ní sìnkú ìgbé ọmọ gbẹ̀yìn ẹ̀yin náà lọ sí di fírísà wọn àbí fíríjì wọn ọ̀wá ń si à ah, kò sí there is no any copy ẹ̀ pé mi ọ̀fẹ́ mu mi yẹn ni ọlọ́mọdé á mú mu kú mu. ìyá condition kan tó ń gbà sórí ọ̀gbọ́dọ̀ mọ́ gbà tìfẹ́tìfẹ́ ọmọ àgbà pé káì ẹ tètè bá ń ṣe mo fẹ́ ṣe ni mo ṣe ń bí. torí ni ó ti kọ́ ọ̀rọ̀ náà lọ́lọ́dọ̀ọ̀lọ́ ẹni wá ń tó bá lé lórí owó rẹ látàrí rìbá wàá ha dànù wàá gbà wàá sọ síbi tó ti ní gbalada rẹ bí kò bá fi gbẹ́ gọ́dà bí kò fi kó kó fi tún public toilet ṣe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó lè bùnyàn náà àmọ́ kò sí ládà ẹ má fi ṣe ẹ gbà ẹ bọ́ lọ́wọ́ rẹ̀ sọ eléyìí ni bá ti ṣe máa ṣe. wọ́n láwọn bẹ́ẹ̀ nìkan sọ̀rọ̀ nítorí ọlọ́run àmọ́ àhún ni wọn á ní kíni ẹ̀yẹ́ máa ṣé ìgbà tó ń bá já òun ó ní ẹ̀mọ́ sọ̀rọ̀ ẹ̀ tọrọ lọ ẹ̀yin Ma máa gbowó ẹ̀ ní máa ti èsì pẹ́yìn fẹ́ gbowó rẹ̀ ẹ̀ máa bọ́ọ̀rọ̀ ẹ̀yin lọ́jà ẹ̀ kàn máa sọ fún pé ah àbúrú wà nù ọ̀dà o kìí ṣe pé gbowó àmọ́ ọ̀dà o rò pé yé máa fi ó máa ń yáyàn lówó ó sì máa ń tajà àwìn fáwọn èèyàn ìwà máa ń kẹtẹ ló sì ó máa ń yáyàn lówó ó máa ń tajà àwìn fún yàn ìmà béèrè ńtọ́da ní kí ọmọ yáyàn lówó ńtọ́da ní kọ́ máa tajà àwìn fún yàn ńtọ́da ní àmọ́ kìí gbogbo ẹni tí yàn bá ṣe ńtọ́da sí ní máa ń ṣe sán sọ̀rọ̀ kí kìí gbogbo ẹni tán yá lówó ló máa ń sán yéésù gbogbo ẹ tọrọ àjà àwìn ló máa ń sanwó ẹ tó ọyẹ kọ ṣọ́ra ọyẹ ká ṣọ́ra fún àyànni lówó ká ṣọ́ra fún àǹtajà àwìn gẹ́gẹ́ bí àdúgbò kan ló kan kí apàtẹ má ta àwìn á ó kàn dà pọ̀ ẹ máa bá wọn pè já ni òkè sí apàtẹ má ta o apàtẹ má ta bá o gbogbo ẹ tó bá pàtẹ ọ̀tà náà apàtẹ má ta àwìn. ó kàn dáa púpọ̀ torí pé àwọn yìí ìmọ̀ padà sọ̀yàn di lẹ́lẹ̀ ni pápá lọ àwọn èèyàn tó bá fẹ́ rajà àwìn lọ́dọ̀ rẹ ẹnu pàtijọ́ wà ládùúgbò tí màá lè gbọ́dọ̀ mọ́sánwó yín ẹ máa mú mẹ́ta <laughs> so gbogbo àwọn àgbà ẹlòmínú àgbà ẹlòmínú àgbà títí yóò níbẹ̀ rẹ̀ níbẹ̀ ẹ̀ torí pé ọmọ abèrè à ẹ owó ẹ owó tọba ti pẹ́ wọn mọ̀ ju ṣọ́ọ̀bù tọba à alágbádá máa wá sanwó kí ni ẹ lò lówó náà iye báyìí ni máa ń bá rówó san títí ó fi ti kọ́ kábùkù pé à ẹ lò lówó náà ìyàwó tẹ yé ọjà o a owó lówó wọ́n máa sọ̀yàn di lẹ́lẹ́bẹ̀ yóò fìdí pé sùn ọ ò lè sọ ọkọ̀ ẹ̀ pé tó mọ fà wọ́n sí kóòtù ọlọ ọ̀daràn ó sì pé kóòtù ọlọ nǹkan lọ́dà àbí òye olùkọ́ abádàlùkì yá bá sọ nítorí ẹ̀ kò wá encourageable ká máa tajà wọn pàápàá láwùjọ wa àwọn èèyàn níbẹ̀rù ọlọ tí wọ́n bá ti rajà wọn ìgbà tí wọ́n rà wọn lọ́mọlúwàbí wọn máa tọ́wọ́ ti gbà sọ́wọ́ báyìí ọ̀dájú ló kù so ó sì bẹ́tà kò kú dùn ún ní ọjà àwìn ó sàn ju kó ọmọ pé ẹ̀sán owó mi lọ́kẹ́ wá jà kẹ́ ẹ̀ jà nítorí pé ọ̀tà àwìn fún ó sàn ju kó ọ̀tà àwìn fún kó má san owó rẹ̀ kẹ́ ẹ̀ máa wá jà torí ìjà lásán ní tó tiẹ̀ padà torí di eléyìí gbogbo ẹni tó ń ṣe business kí business rẹ̀ ọmọ bá dojúbolẹ̀ kó sọ́ra fáǹtà wọn ẹni tí wọ́n bá bínú kó bínú èmi ọ̀tá àwìn torí mi náà èmi náà ò lè lọ́ọ́ ra láwìn àbí wọ́n máa ti epo láwìn lé epo ni wọ́n máa ń rà láwìn lẹ̀ yìí gbogbo ilẹ̀ Yorùbá wọ́n ra epo láwìn o mo ti rírí ni àdírẹ́bà gbé wa <laughs> ọlọ́ọ̀ dírẹ́bà gbé wa à ń lọ dépò ó sì yálé epo.

wọ́n ní lọ́fíńdà tí wọ́n fi alkohol sí tí wọ́n fọtí síta lè lò ká má lò lọ́dà torí ìyapa wà láàrin àwọn olùmọ̀ pété ẹ̀gbin lọtí àbí ìsẹ̀gbin torí ká lè sọ́ra sẹ́yìn ká má lò a sì dúpẹ́ fọ́nà lọ́fíńdà ti pọ̀ láyé nì tó sí alkohol ńbẹ wọ́n ní sáwọn lè máa fọ́ àzì nígbà táwọn bá ń ṣe àkíkọ̀ ṣé ẹ̀yìn ṣe wáàzì ń jọ mìíràn torí gbogbo ẹ náà ẹ fẹ́ máa fi fáǹsì sí súnà ni kò ní kò ní torí gbogbo kó o fẹ́ ṣe oúnjẹ káwá jẹun náà ìwọ ló wù àbí òye wà gbèsè pé Islam ló ní tọ́ba ti bí máa ṣe oúnjẹ káwọn èèyàn wá jẹun ìwọ ló wù ìwọ ló lówó ẹ̀ so ẹ̀ tó wá gbé kó tó ṣe wáàzì ẹnìkan wá bí ma òun ò ṣe wá sí wọn gba irú àkíkọ òun lélẹyìí àbí òye tẹnukẹ ti fẹ sọ ní tèèta rẹ ẹsìn dára ẹsìn torí ẹ la ṣe ni أمام أتيكي قال قسم أجاب السجاء سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك